Mm-hmm. sínú ilé mò ń ṣe fàájì mi bíbá ẹ tún complain. jọ tí bá ní kó má jáde lọ ṣe fàájì tó bá máa ṣe fàájì ẹni ilé yọ pé security wà fún ilé bàbá ẹ. sí wàhálà mi ò mọ̀ kó máa ń fẹ́ padà torí mi bọ̀ wàhálà. genotype yìí ló ṣe tẹ̀lé mọ́ pé ṣe tẹ̀. ìgbàgbé lórí tàtà lókè ayé mi ayé lásán. Ah, ah. yes. tó tó yẹn. Ah, ó mọ̀ ní ìfẹ́ láṣẹ ó ṣe tí àgbà mi tó bá jẹ́ ní genotype kò ṣe tọ́ kí má bẹ̀rẹ̀ ayé. adé adult now. yes. ẹ ṣe bíbí. mi ì ní bímọ a lè máa adopt ọmọ. pípọ̀ ní mo bá wọ ìfẹ́ excuse me. You want díẹ̀ báyìí ló kọ̀ fún mi báyìí kọ̀. thing you are looking for wàá rí o. èmi lè máa kọ́kọ́ jírí ní ọ́fíìsì yín ní àárọ̀ ọ̀la. Ah, succulent. sórí àwọn ọkùnrin tolú wọn ò dá fúnra járaja ìka lọkùnrin wọn ò tọ́ni síjà ẹkùn wọn wàá fọ òṣìṣẹ́ sí mi lápò. ẹ má gbìyànjú àti sìn kẹ́hìndé o. àbúrò ìyàwó ẹ̀ àdédé ló gún pa. bọ ìwọ ọbọ kó máa jásí kú o but eventually ó ṣẹ̀ṣẹ̀ pa wọ́n sì lóyún oyún ó ti tẹ́kì yín. please come in. òun ló pa kẹ́hìndé balógun. ẹ ṣe ikú ni mo mú wá sínú ilé. kí n ti yín. àti báwo ro ò dé calm down náà kí ló dé sọ̀rọ̀ bó fẹ́ tó sí yín ni. nìkẹ́ni kẹ́ tó máa sọ̀rọ̀ bí akáyín abẹ́ẹ̀ rojú wọn ṣe papọ̀ bíi tèrè èbè jẹ́ pánú dé kí ni tẹ̀ ń pọ̀ kàkà kú lẹ́nu. àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń mi gbà mí yòówó kí ni bẹ nígbó tí ń dùn màwúrò. bí yóò panijẹ kó kúkú panijẹ bí yóò sì panijẹ kó má ṣe panijẹ àmọ́ kó yẹ inú máa wúlò mọ́ o. gbòòrò ayé kó yẹ inú máa wúlò mọ́ o. àṣírí àṣírí yé. ta ló mọ rí ẹ̀ta lórí ta mẹ́ta ẹ̀ta tàǹtàgbà ẹ̀rín wọ̀rọ̀kọ̀ àrùn gbòdò. ìmọ̀dìgbòdò ń rọ́ṣà o ọ̀rọ̀ yìí o ta ló yé o ọ̀rọ̀ yìí o mo ní ta ló yé. ọlọ́run lè mọ gbogbo rẹ̀ ọlọ́run lè mọ gbogbo rẹ̀. mo ní ká fẹ́fẹ́fẹ́ kárí fúrọ́ adìyẹ. kárí kárí lórí lórí kárí kárí fúrọ́ adìyẹ o. bẹ́ẹ̀ni mo lọ bẹ́ẹ̀ni mo lọ bẹ́ẹ̀ni àṣírí àṣírí. àṣírí àṣírí àṣírí. ó yá polongo. hera mo dán hera àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ní kọ̀kọ̀ ó ń mi gbà mí o àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń ní kọ̀kọ̀ ó ń mi gbà mí o kí ni bẹ nígbó ń dùn màwòrò bí ó panijẹ kó kúkú panijẹ bí ó sì panijẹ kó má ṣe panijẹ àmọ́ kó yẹ ló máa wúlú mọ́ o. gbòòrò ayé ó yẹ ló máa wúlú mọ́ o. àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ àóríyá mi gbà mí o àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ àóríyá mi gbà mí o kíní bẹ nígbó tí ń dùn mọ́wúrú. bí yóò panijẹ kó kúkú panijẹ bí yóò sì panijẹ kó má ṣe panijẹ àmọ́ kó yẹnu máa wúru mọ́. gbòòrò ayé ó yẹnu máa wúru mọ́ o. àṣírí àṣírí yé. ta ló mọ rí ẹ̀ta lórí ta mẹ́ta ẹ̀ta ẹ̀ta ń tagbá ẹ̀rín wọ̀rọ̀kọ àrùn gbòdò. kí má di gbòdò ń rọ́ṣà ọ̀rọ̀ yìí o ta ló yẹ o ọ̀rọ̀ yìí ó mú níta lóye. ọlọ́run lè mọ gbogbo rẹ̀ ọlọ́run lè mọ gbogbo rẹ̀. ọba tí sànù ẹ̀dá bẹ́ẹ̀ kọ òun lóhùn rárá. ọlọ́run mú bàrà ni mí ọlọ́run mú bàrà ni mí ṣàánú mi ọba tí. asokun gbadé ṣé orin ilé àbíyàn fẹ́ sùn. o gbọ́dọ̀ fi mẹ́lọ́dì láàrin ló yẹ ká ẹ fi sí. olúwa mi. àbí. àgbàlagbà ẹ gbà mí táwọn ọmọ yìí kí ló ṣe. ó ń jèrè ni eléyìí àwọ̀rẹ́ ni. what nonsense is this. tó fi kú bá a ni. ṣé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ fi ti kó bá ta ni. táwọn ọmọ àbí ìpàdé gan èwo ló sì yọ ọdún kọ́ọ̀rù tó ní ní ìjẹ́bọ̀. Omi ìmọ̀ ibo ló ń lọ, wọ́n sọ pé kò yé fẹ́ gbẹ́ mi sílẹ̀. Eh, eh, eh, Ẹyin ni ìyá ọmọ yìí ní ìtumọ̀ gbogbo eléyìí. ọmọ yín ni lẹ́wàá tọ́jú rẹ̀ ìmọ̀ ní ti jábọ̀ tí olókùn lọ́rùn tí ẹ̀mọ̀ ẹgbẹ́ tí mọ́kún tó bá lọ pààyàn síyàn lọ́rùn gbèsè ni ikú ni ẹ̀wọ̀n ni. Ah, ah. ṣé ẹ rí mi. Ah, ojú mi ni mò ń lò kò sí kìtà mọ́. sọ́ọ̀nì ti géètì. ẹ kí n ti. ẹ̀gbọ́n sá but madam pẹ̀lú irú condition yìí ó yẹ kẹ́ ẹ sọ ọmọ yín mọ́ra dáadáa ni. ẹ má bínú sí mi kí ìmọ̀gbà tó tún sá kúrò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ mọ báwọn ọmọdé ṣe máa ń ṣe mo dì í mú báyìí tàbí débi ni mi ì tiẹ̀ mọ kó ti kúrò lẹ́gbẹ̀ẹ́ mi rárá. ọ̀gá ẹ ẹ ẹ jẹ́ àpọ̀lọpàá. alidi kò tí ì lè tó yẹn kí ló dé. ẹ má bínú. Um, madam it's alright it's alright ibo gan lẹ ń lọ. ẹ ẹ wo àtijọ́ àti mu náà là ń bá kiri. Ah, àti jẹ àti mu. ká tiẹ̀ sọ pé ẹ̀ mọ̀ bí tẹ̀ ń lọ ibo lẹ̀ ń gbé gbígbé à níbì kan pàtó tá à ń gbé àṣà à ń gbìyànjú káàkiri bọ́ ó yẹ kó níbì kan pàtó tẹ̀ ń sùn kò ń ṣe ibì kan a tó gbogbo mẹ́wàá tá a máa ń sùn. Ah tábà sí ilé mi àjẹsí dídọ́là alidu please stay out of this. Eh, níbi kankan tẹ máa ń forí sí àkúmọ. a ní kókó ṣe to be rẹ fẹ́ tóbi bèrè Yes, darling. Should I dial you to be? good idea ni kó tó mi sọ. ọkọ mi good idea ni o ṣé mo gbójú ló ń lójú ṣàánú tó bá dẹ̀ wo story woman yẹn ṣé mo pé wà pathetic gan ṣé mo hmm. ah to me mo fi ìpọ́ lóun fẹ́ fi wá ṣe sábàbí ire fún wọn ni o ló ṣe jẹ́ ó ṣe kòǹgẹ́ wá o. Hmm. ẹni tá a mọ̀ lé tá a mọ̀ nú ẹ̀ ó dẹ̀ mú bílù ṣe rí mo pẹ̀lú gbẹ́gẹ́ lóyún bẹ́ẹ̀ ló fẹ́ ká gbà sílé. ọkọ mi ọlọ́run ò ní jẹ́ àṣeyàn gbà ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká ṣoore ṣe kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. ẹ mo ń wí tèmi o mo fẹ́ kó mọ̀ wípé tí nǹkan kan bá ti díẹ̀ jáde lálábúrú yà ọ́ ọ̀hún nù. ọlọ́run ti ní jẹ́ kára burú ìwé eré báyìí la máa máa rí ọkọ mi trust me nothing will happen. Well, if it makes you happy, you have my support. Thanks, darling. <laughs> That's why I love you. The Man, in you so fine. Hey, baby. Ah! Oh. Ecco gioco. Baby, how are you? Hope you're enjoying your drink. Yes. Hey, madam. Ṣé ẹ mind tí a came about baby. ẹ máa bá wa Ah, gbé pẹ̀lú ah, ìyẹn ah, nínú ilé ah, ẹ ṣe gan ni, ẹ ṣe wàáyò nírú ìró. àmín. ẹ̀yin rágò lágbára ọlọ́run ẹni tó ti ń fún ni tẹ́lẹ̀ yìí kò ní dá láìní mọ́ lágbára ọlọ́run lórí àpàdà sí àbámọ́ ẹ̀ ní yóò ti wá ẹ̀ kò ní kẹ́yìn nìkan ẹ̀ ní dá ìrìnàjò ayé ní yóò ní dá ọ̀rọ̀ yóò ní dojú. ẹ ṣe. Um, kí lẹ́sìn pórúkọ mọ́ ẹ. Fury Pimi. Uh, do you care for biscuits or do you want noodles? You're okay owó pọ̀ ẹ ṣe máa jẹ biskit. Eh, ẹ jẹ́ ń lọ bá yín wo oúnjẹ tí mo bá yín sè. Would you watch cartoons? Hmm? Okay. Jẹ́ ń bá ẹ wá cartoons. Eh, ẹ wá wo bèbí. So ọ̀rẹ́, ọ̀rọ̀ òṣìṣẹ́ nìyẹn o. Bro ayọ̀bá mi bọ̀ ṣòro rí pé nǹkan tó ń ṣe yìí ó normal ṣá. bíi ti bá <laughs> ó normal. Eh. exactly. ó normal. Hmm. Hmm. ayọ̀bá mi nǹkan tó ń ṣe yìí hmm. ó máa bu ẹ lọ́wọ́. máa pè mí lápèpá tí o fẹ́ gbọ́ ọwọ́ tó ń gbé wálé mi náà ń gbé fún ojú bẹ́ẹ̀ lọ ah ó dẹ̀ ń pè mí lápẹ̀pà kí ló ṣẹlẹ̀. ọwọ́ tó ń gbé wá ìwọ náà ń gbé fún padà. exactly bó ṣe rí nìyẹn ṣó lè fẹ́ gbọ́ bí ẹyẹ bá ṣe fò là ń sọ̀kò ẹ̀. Ah. ó ti ní ọwọ́ nú ó tútù ní ẹyẹ àti òkò nú náà. òwe yorùbá ni tí ò bá yí ẹ. ayọ̀bámi kí ni yóò máa bú ẹ lọ́wọ́ màá dẹ̀ sọ fún ẹ pé mo sọ fún ẹ jẹ́ kàn tẹ̀. pé kí ni pé kí ni. ó máa bú ẹ. wá wá lọ́jọ́. Ah, kò sí wàhálà máa ṣe máa bẹ sọ nìyẹn tó wọn máa ṣagídí tó bá ti ṣẹlẹ̀ tán náà sí yìí ọrùn ẹlẹ́sẹ̀ méjì wà láàárọ̀ ẹ lẹ́sẹ̀ kún ẹ máa da sí. jẹ́ ó dìgbà jẹ́ kó di ogún mọ̀mí lé ní tó dànù. ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tán o akànjẹ́jẹ́ mi mú o jòkó sọ ah, fún mi ní ìṣàlẹ̀ five minutes before mo sáré yanjú nǹkan tí mo ṣe. ọ̀rọ̀ tẹ́ni kí baálé ilé má gbọ́ balẹ̀lẹ̀ ni ó parí rẹ̀. ọ̀rọ̀ tẹ́ni kí baálé ilé má gbọ́ balẹ̀lẹ̀ ni ó parí yẹ̀ o. bó bá ti rí ni o wí. bó bá ti rí ni kò wí o. bó bá ti rí. dákun dúró náà kí ni àwọn òwe rádaràdà tí ọmọ ń wá lásìkò tó bá yẹ kí èèyàn jẹun kí lélẹ̀. òwe rádaràdà bíi ti báwo pé kò sóúnjẹ ń lé mọ́ mo dẹ̀ mú ìwé wá pé kó o rí kó rí list gbogbo nǹkan ta fẹ́ rà ta nídìí nínú ilé ṣé èèyàn ìwé rádaràdà. ìyá ìsórí tí mo sún èmi rè o mo sọ fún ẹ pé bí n pa ni mo ṣe jí láàárọ̀ yìí o wà solúsọ̀ sílẹ̀ dọ́tà tiẹ̀ tiẹ̀ tiẹ̀ gbóná bóò ló ṣe mọ iye gbogbo nǹkan tí gbogbo nǹkan ti ṣe ń jìnnà já bóò ló ṣe mọ iye tí ń ta ráìsì. báwo ni mi ṣe ní mọ̀ náà báwo ni mi ò ṣe ní mọ̀ mo ń lọ sọ́jà náà mo dẹ̀ mọ iye tó ń ta tó ń ta gbogbo nǹkan yìí. bẹ́ẹ̀ pẹ̀lú ìwé tó wàá mú wáyé náà ní tí máa lè gbowó oṣù láì ṣe pé wọ́n yín sálárì òkè gbogbo nǹkan tá a rà lọ́jà ló ti wọn tí máa gbowó oṣù tí máa kó fún ọ ṣé ó ká gbogbo nǹkan tó kọ fún mi. ẹ wo bó tẹ̀ ṣe ń sọ̀rọ̀ bí ìgbà pé bóyá tó bá tẹ̀ gbowó oṣù yẹn o ó ń kó gbogbo ẹ̀bọ̀ wá sínú ilé ni bó bá máa gbowó oṣù ẹ náà ó mọ jẹ́ ń pieces yẹn ó mọ ibi tó ń ná àwọn owó ẹ sí èmi àbí ṣé dìgbà tóṣù bá parí ká tó jẹun nínú ilé ẹ kò sí wàhálà tóṣù bá ti parí kò fún mi lówó kí n lọ sọ́jà wàá dẹ̀ jẹun èmi jẹun everybody máa wà òkè. ènìṣù tóṣù bá parí bí ò parí ṣé gbogbo nǹkan tí mò ń ṣe nulẹ̀ ṣé èyí ilé sanwó nulẹ̀ ni. wo wo wo wo má rò mí lẹ́jọ́ iye tó bá máa kó wá nínú ẹ̀ náà ni kò kó fún mi torí bó ṣe máa ń ṣe nìyẹn jọ ní sùúrù ṣé èmi kọ́ èmi kọ́ mò ń tèkì púpọ̀ nínú responsibility tó wà nílé yìí ni ó rẹ̀ pé ẹni responsible father O pé ẹni responsible husband bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wàá máa mówó ẹ̀ wàá máa yọ sẹ́yìn bẹ́ẹ̀ lọ́wọ́ sukú àwọn ọmọ èmi yìí máa ń forí rọ ni máa fàyà rọ kí ló ṣẹlẹ̀. ṣé ojú kan kì í bímọ ìgbà ojú kan ní ìwò àjọ àjọ ń gbádùn ara wa ń gbàtà bẹ́ẹ̀ ṣeré ọmọ kọ́ ni olóòsanwó sukú sẹ́mi èsán bẹ́ẹ̀ ni. ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu lẹ́nu bàbá ọmọ lẹ́nu ọkọ lẹ́mi. ọkọ tó kọ wá ìlọ́bẹ̀ mi gbóúnjẹ wá ni o ráyè gbogbo tó kọ wá yìí. mo ti gbé wá òòrì ni wo tó bá ti gbowó oṣù ẹ má wọrí wàá jẹun nínú ilé yìí tó bá dẹ̀ tí gbogbo oṣù ẹ̀ ayé kó kò sóúnjẹ náà nìyẹn kò sóúnjẹ ṣé kí fẹ́ra mi ló ń jẹ ni ṣé kí para mi fún ẹ ni kí fẹ̀mí mi lélẹ̀ fún ẹ ìwọ ọmọkùnrin náà ìwọ ọmọkùnrin má sọ mí lẹ́nu ìwọ ọmọkùnrin má pa mí ìwọ ọmọkùnrin má rọ mi jáde kúrò láyé jẹ́ kí n dúró jẹun àwọn ọmọ mi jọ torí ọlọ́run jẹ́ n dúró jẹ oúnjẹ ọmọ mi. lọ́wọ́ wọn jẹ mo tọ́wé ṣẹṣẹṣẹṣẹṣẹ rí o tó bá sì mọ yára sí bí n bá pè sáré yìí lára rẹ yóò mọ sunkún ni. ẹ sọlá ni mo pè é ẹ dáhùn ìpolówó ní sọlá ló kọ mi ṣé mo ti fẹ́ sọlá fúlù ẹ̀ lélẹ̀ a sì ń sà á ń rí ọ ṣé mo ti fẹ́ mọ sàwá náà tó fẹ́ mọ rìwá tó fẹ́ mọ yùwá ni tó ń jọ wá ni tó ń ṣe ègèdè wa ni owó oúnjẹ wa gbogbo alámọ̀ ẹgbẹ́ bíi about hundred thousand ní ráìsì lóòótọ́ orí kan ó lè wọ́n ṣe mọ price gbogbo nǹkan lọ́jà ó ti mọ iye sẹ̀mú ó ti mọ iye epo ó ti mọ gàrí oúnjẹ dání ogún wa ògùn àṣẹ ìfowó ilé ètò ọ̀tá ṣé mi ò ní haúsá ní ilẹ̀ wẹ́rẹ́ wọn ṣe sáré yìí. Ah, oh my God ó sì jẹ́ pé inú ilé mi mo ti máa ń ní problem báyìí láti jẹun. àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ àóríyá mi gbà mí o àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ àóríyá mi gbà mí o kí ni bẹ nígbó tí ń dùn màwúrú. ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀. pẹ̀lẹ́ ma. báwo ni mo fẹ́ mọ́ ọmọ lọ skul fẹ́ mú fèrè pè mí lọ skul jọ woman tó wà nílé yẹn Bímbọ́ eh. jọ máa bá mi yọjú sí i àlejò yín o eh, ṣàmù condition ẹ má filẹ̀ kó pẹ́ eh. kó máa yọjú sí máa yọjú sí in case tó bá need anything má jẹ́ kó pẹ́ kó tó máa yọjú sí o jọ. ẹ pẹ̀lẹ́ ma ọmọ yìí náà ẹ ti bẹ́ẹ̀ mo sì fẹ́ bẹ̀rẹ̀ a for apple b for baby c for dog d for cat ó yẹ kó tiẹ̀ ti mọ̀ ọmọ yóò tẹ́lẹ̀ kì í ṣe kẹ́kẹ́lẹ́ two pack ìdíbíà méjì lọ́mọ ọlọ́mọ sí àfi bí pọ́pọ́ fà ọmọ Ghana pẹ̀lẹ́ ọmọ ìgbọ́n fúnra rẹ̀ ó jọ ọmọ Ghana ó yá sòsé ni àṣìṣà ẹ bá wèrè kó ó padà jẹlẹ̀ ẹ kẹlẹ́ ogun ìdílé wa gan ò lè tó géètì gan ọlọ́mọ yé kí ló lè tó yìí tí bá tún ayé wa mi ò gbọ́dọ̀ yan ọrú sẹ́yìn láàyò ọlọ́ wọn á fi mí sọ ọyàn. wọ́n pé everybody ló lè ìyẹn tí lè bá dá. gbogbo wọn ni wọ́n pé everybody ló lè ìyẹn tí lè ti lè bá ti dá o. àríta ló mọ̀. bọ́dọ̀ rọ̀ kù. mo ní ta ló mọ̀ o. bọ́dọ̀ rọ̀ pọ̀ ẹ jù ẹ wá kí n sáré rí yín. ó ti ṣe é tán. ẹ wo mi ò tí parí mo notice nǹkan nínú ilé ni mo ṣe wá bí yín ẹ mo rí àǹtí kan ní sitting room nígbà tí mò ń clean mo wá notice wípé afọ́jú ni wọ́n báwo kò ní tí mo kí kò wọ́n ti wà. suweba nígbà tó ń tún lè ṣe lọ́wọ́ ọ̀rẹ́ hmm. èèyàn kan sitting room hmm. tó já fọ́jú ó hmm. wá fẹ́ mọ bí ọ̀sẹ̀ jẹ́ ṣé torí ní tó fi wá kanlẹ̀kùn mọ́ mi lórí nù. torí ẹ ní ṣé kò tó torí ni. tiẹ́ ti yẹ tiẹ́ ti jàn tiẹ́ ti làbà o. Ah, ah. bó o láyé ẹ̀ ṣe mórí burúkú dání báyìí torí ọ̀dọ́ wèrè wà nú ẹ̀jẹ̀ ni kí n tiẹ̀ pẹ̀lú yun iṣẹ́ tí wọ́n rí ìwọ ń sẹ́nu lé ni kó o clean inú ilé kó o clean compound kó o sì bá tiẹ̀ lọ nígbà tó wá kanlẹ̀ kó o tiẹ̀ rò pé wèrè ti parí iṣẹ́ ni kò sí wàhálà tó wáyé pé tó fẹ́ mọ̀ nù mọ̀ bọ̀ kí ẹ lọ sàlàyé. ẹ fi mílẹ̀ jà ẹ fi mílẹ̀ jà rẹ ṣé mi wájú ọmọdé ni kẹ kẹ kẹ kẹ lọ lù mí ní nǹkan tó yẹ kẹ lù mí nílé. olùsí aláìmọ̀ nǹkan tó kàn. lójú ẹ ah! ẹ kóra yín lọ àgbáyà ẹ kóra yín lọ jàre. òfin sún èbá tí mo mọ̀ káyé ẹ̀ ní túbọ̀ sọ́sọ́sọ́ ti bá tiẹ̀ jẹ́ olórí burúkú fàyè ká gbọ́ ìwọ wí fàyè ká gbọ́. ìwà ti rí ìwà ti rí ìkò rí ẹ̀dá ṣe mọ táwọn lè mọ ṣòun. ẹ̀dá ṣe mọ táwọn lè mọ ṣòun. láyé ti dorí àgbà kodo èyí dáhùn wá nílùú kodoro ìrọ̀ ló ti dorí àgbà kodo. Hirano Oh my I see that we go in there right now and we say tonight we're gonna have an important talk. And I'm gonna take the lead on that. Oh no. no. I know what you're doing. You're... Yes, darling. Ah, <laughs> wà táwọn programme yìí. Owó kìíní lẹ̀ o. Oúnjẹ ti rẹ́díò wà ló jẹun. Ah, finally. Ẹ̀rù fúrépù ní àti Yango. Mo ti pa àwọn náà. Bọ̀ mi understand Bímbọ̀ bó ṣe ń ṣe díẹ̀díẹ̀ lẹ́nu ọjọ́ mélòó yìí. Ah, wọ́n ń ṣe díẹ̀díẹ̀. Ah, hmm. Wọ́n lè jẹ́ mood swing. Mood swing bí báwo? Hmm. Pẹ̀lú condition ẹ̀yìn. That's the more reason. should understand how these people. Uh-huh. Let's do that. mo wá mo wá yà ní

ẹ so ẹ fẹ́ nàjú nu compound ó tiẹ̀ dá kéèyàn máa jókòó kanú ilé lásán ó tiẹ̀ ẹ ẹ ẹ rámẹ̀yẹ o ẹ ṣáà rẹ máa gbé má lẹ́sìn wọ̀ pé mò ń jẹ nǹkan mo láìkì yìí pẹ̀lú kàn díṣẹ́ tó ń lójú inú búrẹ́dì mò rún mọ́nù kí ló tó yín òyì bò ṣẹ́ẹ̀tì ìjẹun láàárọ̀ yìí. rí ni kò wí o bá ti rí. E, ẹ gbà mí àdúgbò mọ̀ àdúgbò. wí fàyè ká ah, ah, ni. oṣù wa ti su ìlẹ́jọ́ owó táìmù ọwọ́ ẹ̀ ni. Ah. má bínú má bínú má bínú. òun ṣọ̀rọ̀ má bínú lélẹ́yìn náà ó ti di gbogbo ìgbà yìí tábà ti níbi tá à ń lọ báyìí wàá máa sọ pé ó ti tu ní kí nǹkan kan tó fẹ́ ṣe. Ah. má bínú nǹkan tí mo ṣe yìí náà ó wà equally important pẹ̀lú nǹkan tá a fẹ́ lọ ṣe mo sọ ní sùúrù ah ní kí n wà báyìí ah. ó dẹ̀ ó dẹ̀ kí ọ̀rọ̀ yí ẹ ó yẹ kó yí ẹ o ṣé mo pé ó ti tó bí ẹ̀mẹ́ta ta ti ń promise àwọn pípù yìí tán máa invite wá sí event àwọn máa sọ pé kíníkan kíníkan ó dẹ̀ ti mọ̀ pé mi ì lè lọ tó o bá ti lọ mi ì ní lọ àbí. ṣèbóde ta ti fẹ́ lọ náwó ni ibi tí mo ti ń rí owó tí mò ń ná tá a bá jọ lọ sóde òun rèé fífi lè lẹ́ wá kí ni àdúrà pé kí n wá nǹkan tí kí n rí nǹkan tí mò ń wá ẹni kó máa bá mi gbà á ọtún mi ẹ. hello. hello ọkọ mi. ìyàwó. ibo ló wà. ibo mo fẹ́ wà mo wà bí iṣẹ́ náà. ah ọ̀rọ̀ pọ̀ ló sáré wá pè mí sí pé Bímbọ́ ti collapse níta. ẹ. pẹ̀tí mo dé má dé ìtàlẹ́ òótọ́ mo bá Bímbọ́ nílẹ̀ o. Bímbọ́ collapse àkí Ah, mi ò mọ o. Ah, ibo lòun kan wá wá sí. a ti gbé lọ sókè òun relax lókè. o oh, òun relax oh that's good uh, that means pé ó wà sí room nìyẹn uh, ok um, bàdé ni kò gbé lọ sí hospital ìgbàlẹ̀ wá sọ pé o like hospital ọtọ́ ah, ò bá lè gbé lọ sí hospital. pé nọ́ọ̀sì kí wọ́n wá check ẹ̀ èmi ò lè kúrò níbi tí mo wà yìí o. ok ok i will do that right now. Uh, bó bá dẹ̀ ṣe lọ jẹ́ kí n mọ̀. ok má pẹ́ ju ọkọ mi. ọ̀rẹ́ ṣé mi tún wà òkè ṣá everything is fine. kọ́ jẹ́ pé ọ̀rọ̀ tèmi tá a sọ pa fẹ́ lọ tó tú ó kú lè jẹ́ pé kóòtù nísìnyí ó lè jẹ́ pé o kàn fi ń bóbó mi ni nítorí o fẹ́ lọ síbi tá a fẹ́ lọ yẹn àbí. Hmm, kí ló ń sọ lẹ́nu eh? eh, ẹ ẹ bí tí ìgbín bá fa ìkara wa tẹ̀lé àbí ní sùúrù mo máa lọ ní sùúrù ní sùúrù. ọgbọ́n yóò lè change but tó bá jẹ́ kí a má lọ sí event yìí ó máa dùn mí gan-an mi ò ní forgive ọlọ́run ọlọ́run àwọn ti pọ̀ jù náà ẹ̀mẹ́ta ah, ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn pípì ti pè wá ọ̀dẹ̀ ẹ̀ka lọ bẹ̀ ah. I'm under pressure jọ àdéhùn wá ní ìdúmọ̀ owó là ń sọ yìí ah ó. wọ́n ní wọ́n pé everybody ló lè ìyẹn ti lè bá dá. wọn ni wọ́n pé everybody ló lè ìyẹn ti lè ti lè bá ti dá. àrítà ló mọ̀ mo ní tẹlẹmọ́rún. madam. àìtí aṣetán nìyẹn. rárá madam a ti lè sáré treat ẹ bẹ́ẹ̀ yẹn ìgbà tá a ti lè sọ pé nǹkan báyìí ló ń ṣe pàtó so not until tá bá detect pé irú nǹkan báyìí ló ń ṣe la máa tó lè fún ní treatment the only thing tí mo kàn ṣe ń sìn ni pé mo ti gba blood sample ẹ màá mú lọ sí lab run the test then i return the results. Ah, ṣé èèyàn wà ní take time. no kò lè gbà mí two three hours i'll be back. okay yeah with the results then we we'll know what next to do. okay no problem ara pè mà. all right yes, okay see you soon ma all right madam. ẹ wo madam ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ o. ok result test tí mo ṣe fún àbúrò yín lélẹ̀. Okay. ṣẹ́rí gbogbo nǹkan tó wà bí iye mhm. ṣẹ́rí èyí tí ó yé mi ni glomed diagnostic laboratory service arepo <laughs> that is all. Oh, madam A furniture. anyways result test to one níbẹ̀ if you hàn wá wípé àbúrò yín ti lóyún. àbúrò yín ti lóyún. yes. Without <laughs> dá ọ̀tẹ̀ kò lè lóyún. Ah. ibo ló ti fẹ́ lóyún ẹni bóyá kẹ́ tún tẹ̀sí ẹ̀ ṣe. Ah. madam kẹ́ lọ sí anywhere ẹ lọ sí any diagnostic center same result ló máa fún yín kì í ṣe malaria ló ń ṣàkóró yín oyún ló wà lára in fact she is far gone. Yeah. àṣírí àṣírí àṣírí àṣírí. báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ ẹ́ tó lè jẹ́ wípé arábìnrin yìí ò kì í fìgbà kankan kúrò nílé yìí tábánikà wò àwọn ọkùnrin táwa nílé yìí àjù mẹ́ta ẹ́ báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́ ẹ dábìlọ́pàá lọ̀rọ̀ oyún ṣe jẹ́ kò tiẹ̀ yé mi náà mi ò mọ ẹni tó fún mi lóyún mo ṣàwọn pé mi ò kọ́ máa wá mo fọwọ́ bò mí lẹ́nu. ẹ dákun ẹ mọ́ bínú. ẹ̀sùn fẹ́ sọ̀rọ̀ ṣé wọ́n béèrè ní mm, gbogbo sọ̀rọ̀. ọ̀rọ̀ ìjà lójútùú bọ̀. ok sir. sọ ẹ ṣe jàre. sọ n tó ní sọ irú ẹni mo ní kó sọ n tó kó fẹ́ sọ̀rọ̀. ok sir don't talk until you spoke to speak. lórí burúkú. mo ń gbọ́. ẹ ẹ ṣe jàre ẹ irú ẹni tí pèsè tẹ mọ́lẹ̀ Ọlọ́run ó tẹ̀yìn mọ́lẹ̀ kan tó tó. ẹgbẹ́ mo gbẹ́sẹ̀ ẹgbẹ́ mo gbẹ́sẹ̀ mo tẹ̀sù mọ́lẹ̀ no problem. irú ẹni tẹ̀yìn ni ó máa ń bò yín lẹ́nu tí wọ́n lè tọ́ sí ẹni tó ń ga. wọ́n lè mọ ibi tí. gbẹgbẹgbẹgbẹ sàn. má ní kó gbẹnu sàn ọ̀rọ̀ tó sọ làákàyè wà nù ẹ̀. ẹ ṣàkóso ọpọlọ mẹsàn-án ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ṣé kò sẹ́ni tó kúrú nulẹ̀ àdúgbò èlélẹ́ ni ó sì jẹ́ tó ga ló fi ń ṣàkàwé ọ̀rọ̀. ẹ wò sẹ́ẹ̀ mọ̀ pé èmi ń dè mí. ẹnukẹ́tì ní sẹ́ẹ̀ mi wà. ọ̀dà pé. will you shut up. ìwọ àti ẹ̀kọ́ lẹ́jọ́ máa ń wà ní tàbá sílé ni. ìwọ gangan ló yẹ ká mú. ìwọ àti ẹ̀rọ máa that's true. yeah. tí kò bá sí nǹkan kan nulẹ̀ ah, ah, òun wà ẹ wo ọ̀gá ẹ má ronú lọ́bẹ̀ o ṣé ìrítà ẹni mi mọ responsible de pé mo lè fún yàn lóyún tó bá pé mo lè fún yàn lóyún ni àìmọye ọmọ tí ń ti wẹ́lẹ̀. lóòótọ́ ni o kì í ná yàn ń jà bẹ́ẹ̀ lórí. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu géètì lèmi wà àwọn oníwọlé tọ̀ yín ẹ wo ẹ sọ̀rọ̀ kẹ jẹ́ kí. ẹ sà sọ àṣàlátù fún ṣe lọ́n sà. ẹ má fi ọ̀rọ̀ àdúrà mi ò fàbòsí ẹ lọ sòsè. ẹ mo fẹ́ sọ̀rọ̀ ẹ ẹ sà sẹ́rí wá ń ju ọlọ́run bá téèyàn kì í èmi mo fọkùn bẹ́ẹ̀ni ìjọ náà mo kàn wọlé. àmì ẹ̀ máa sunkún asunkún rojọ́ ilé ní tú. ok mo kàn wọlé mo kàn rí wọn wọn náà sọ pé ta ni ta ni ẹ̀kọ́ mo kí n embrace wọn báyìí àfi yakata lèmi àti wọn kàn jọ so yakata lẹ̀ mo ṣe tú sí wọn ni pú pú pú pú. ẹ wọ yàrá àlùjọ náà. bẹ́ẹ̀ni ẹyí kó ẹjọ. nǹkan bẹ́ẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìdájọ́ tí bá ṣe pé mo máa ń pọnyin ó yẹ kí ìfẹ̀kúlẹ̀ wọ́n sọ yín lẹ́nu ẹ ti já wèrè ẹ ti wá dóbi ẹ ti wá rànjú mẹ́mi ẹ kẹ́kọ̀ọ́ mọ kọ́mọ di ẹrù tí ì ṣe tèmi lórí. oṣù àlà ọ̀gá tí ò fún mi lásìkò ó yẹ kí ìfẹ̀kúlẹ̀ kí ti bọ eyín iwájú méjì báyìí kí n mú mi. ẹ má bínú ah. àjà. kí ni àjà. ta ló pẹ̀ ní sọ̀rọ̀ tẹ yọnu sọ̀rọ̀ mọ́ ń jà àjà tó fi wọlé tọ̀ yẹn mẹ́ni tó wọlé tọ̀ yẹn rẹ̀. ẹ wí ṣọtọ. ẹ sà orí kan tí mo wá fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ dákun ẹ má jẹ́ ya yìí gbọ́ ẹ jọ ń torí ọdọ ìyàwó mi. ìkànnì onígbọ́ kí ni ṣe fẹ́ gbọ́ ó tiẹ̀ wá dídá báyìí ṣé ìsàtì mọ̀ pé wọ́n lóyún kò sí wàhálà bẹ́ẹ̀ ṣáà rọra mú kan jẹ́jẹ́ mi kó máa mú lọ tọ́lá mi ò lè máa bọ́ ìyá kí máa bọ́ yóò o. ẹ jọ ojú kìíní mi fọ ni èmi ò sì máa gbójú tí wọn náà fọ́ dénú bẹ́ẹ̀ ojú kìíní mi tó fọ ló fi wèrè wọ ibi tí ò yẹ kó wọ ní wọ́n sì tán náà nù ẹ dákun ẹ̀ ṣàánú ẹ má bínú torí ọlọ́run bá ń lu àjọ ni. o. kò lúwẹ̀ kí wàá lọ sí. wọlé kan ní o. ẹ ẹ ṣe ṣe fẹ́ gbọ́ mi lè máa bọ́ ìyá kí máa bọ́ yín o kò pọ́sibù nílé wàá mú nǹkan ẹ̀ dání ni lọ́bù ibi tó bá wù ẹ̀ ní kò lọ fi sí. àmọ́ mi ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ dákun ẹ pa mí lé ẹ mọ̀ pa mí ta. àwa para ẹ̀fúra ẹ̀. iṣẹ́ èṣù ni ẹjọ́ torí tí n bá ní ẹ̀yin náà mọ bí lè tí mò ń gbèsè rí ẹ dákun ìyá yóò gbọ́dọ̀ mọ. òun bò yẹn tẹ́lẹ̀ so nítorí pé ó ṣe rí bó ṣe wà you took advantage of her. yes. ẹ má bínú ta. ká ló tiẹ̀ wọ́n ń gbóòórùn ó yẹ kó ẹlẹ́rù gbẹ́rù rẹ̀ balẹ̀ kẹ́kẹ́ ẹni tó ti sori. ẹ wò ó kí ọtí ẹ tẹ̀sẹ̀ gẹ́tà ọ̀tún ẹ mo ní ìmọ̀ bá wọn wọn ni kò máa lọ ẹ sà. kí ní kẹ bọ́sítà. bàbá kò gbọ́ bàbá yà wá bù wọ́n. kórí burúkú sọ̀rọ̀ jọ bàbá ẹ̀ nígbà. No, it's fine. Jẹ́ kó máa mú nǹkan ẹ lọ. Wẹ̀yìn náà ẹ fọ́ ni o. Tó gbogbo kan báyìí ṣẹlẹ̀, ó dẹ̀ lè sọ fún wa má jẹ́ àlọ́ síbẹ̀. ẹ ṣùgbọ́n ah! kan tí mo fẹ́ ká ṣe ni wípé ẹ jẹ́ ká jẹ́ ká fi sùúrù ká fi dùn. wọn náà mọ̀ wípé he's a responsible man. àmúrẹ́ mi tó gbé wọ̀ tó kàn fi wúrú wà tó wù yẹn se lásìkò díẹ̀ kó fi dára jọ wọn náà kó mọ orí ìyàwó tó ní ilé ìní bá parí ìjà. This woman right here needs absolute care. ṣé nǹkan tí mo sọ yẹ àwọn amálọ̀rọ̀ ti lọ fún mi mọ wa lórúkọ burúkú. àtàndá ti dé sankora sí ni wá wò wá o. àtàn tátidé ìtẹ̀rọ ọjọ́ mẹ́lẹ́mẹ́lẹ́ jí mẹ́lẹ́mẹ́lẹ́ ìtẹ̀rọ gánínà bí gánínà kọ́ maintenance Africa people many emergency my GI is a little guy. Iye lọ́dà wíyà lọ́dà wíyà lọ́dà yíyà yíyà tán. láti dé Ṣàngóra sí ìrìyà ẹ dákun ẹ wá omi o. ọlá àpẹ ní good adviser ni iṣẹ́ driver tẹ̀ kò pé yín rárá orin ló yẹ ẹ wo. Ah, ah. ṣé ẹ̀yin náà ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń dùn ni tẹ́jú tóun yín sẹ́ pẹ̀lú ẹ̀ ẹ pé ká ní ṣe orin lẹ́yìn láàyò ó ṣeéṣe káyé yín ti da àwọn pàṣọ lẹ̀ bá mọ̀ fi gagbága pẹ̀lú báyìí nìsín. ọ̀rọ̀ pọ̀ ibi orí dání síbà ibẹ̀ ní gbé sórí bó ṣe wò mí tí bá ti rí i pé mo ti jí láàárọ̀ mo ti ń kọrin báyìí ó ti mọ̀ pé mò ń wá inspiration nu hmm. bí n bá ti jí èmi ètètè búùtù tí n bá ti wá rí inspiration inspiration orin tòrọ̀ ọ̀gá lè pè mí látẹni time wípé ó yá à ń jáde mo ti búùtù nu orin òun tó ti gbé mi débẹ̀ inú ìmọ̀ fi dráìvà. ẹ ṣe ní dẹ́ẹ̀ ní ọjọ́ àti sọ ni pé orin ni inspiration tẹ̀yìn tẹ̀ fi ń wa ọkọ̀. orí mu. ọlọ́run ni ó ṣàánú àwọn ẹ̀gbọ́n ẹ̀yin ìyá wèrè gan ló ẹ̀dá tọ́lọ̀ ń dá o. mo tún fọ́ fún yín mo kó yín jẹ sísẹ́ẹ̀mù ti yìí ó tún mú wèrè lọ́wọ́. so ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ dákùtùrì ọlọ́run mọ́ mọ́ wùwá ọkọ rẹ̀ tó bá ti di pé a fẹ́ sọ̀rọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bi eléyìí. kí ni ò ṣẹlẹ̀ ẹ̀yin tó yẹ pé bẹ́ẹ̀ ṣe wáyé àtijọ́ ẹ̀ta tọ́gà ti pè wá sí sitting room tó ti eh. ń bi wá lọ́rọ̀ ni mo tútù gbà fún yín nítorí pé ó yà mí lẹ́nu pé àà ah, ah, bọ̀dá lílù ló fún Bímbọ́ lóyún bó o ní bọ̀dá ìṣeráyè wọlé ńgbà wo lọ penetrate tèmi ò sì mọ̀ tó ti yẹ pé gbogbo àmọ̀ ń wà ìgbà ó lẹ́fọ̀ gálẹ̀ tẹ wọlé tẹ fọmọbìnrin lóyún ó rú mi lójú gan o. sórí ọ̀rọ̀ ẹni tí mo sọ fún ẹ pé ẹnu ẹ mo fi ń já wáyà nù ṣé o ṣé èmi ẹ̀rẹ́ sáfẹ́ máa fira wa wéra wa ni mo ṣe ń wọlé látijọ́ tí wọ́n ti mú ọmọbìnrin dé ló ti wòye pé ah èèyàn rèé ìfìlì hmm. mi pé ọmọ ló ga tó báyìí tó sin gbọ̀nlẹ̀ bí mi ò bá jọkọ ẹni ó yẹ kó jálè ẹni ló fi kó mi jẹ ó kó mi jẹ ni èmi gbà fáwọn èèyàn ń gbòòrò ni wọ́n ń kó mi jẹ gan hmm. èmi máa ń fojú lẹ́gìlẹ́tì wọn nítorí pé tá a bá ti lè tọrùn bọ́ sọ̀rọ̀ obìnrin dé báyìí wàhálà ni ṣùgbọ́n mi ò ní sọ́ọ̀sì mi ò níbi tí mo fẹ́ tẹ́lẹ̀ sí. ẹ̀gbọ́n alídùn ẹ̀bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ́ múlẹ̀ fẹ́mi mọ́ ẹni tí ò ríran ló kó yín jẹ abẹ́ẹ̀ take advantage ọmọ ọlọ́mọ oh, tẹbi tó yẹ pé kò ríran lẹsẹ take advantage àmọ́ ìlú kọ́ ló ti kàn mí bẹ́ẹ̀ ìgbà tẹ́ ẹ ṣe nǹkan o tẹ́mi ò fi mọ̀ òun ló ti ẹ̀ ń rú èmi lójú ẹ wá ní ó ń fìlì yín sẹ́yìn oh, tí ò ríran lè fìlì èèyàn hmm. àbí ìgbà tẹ́ wọlé tẹ́ wọlé kanlẹ̀ ní òtò fìlì yín ọ̀rọ̀ pé ọmọ ìyá aláàgùn jìnnà ó gẹ̀ẹ́tì ẹ̀ ó gẹ̀ẹ́tì ẹ̀ you are on good way sọ́pọ̀lọpọ̀ ó gẹ̀ẹ́tì ẹ̀. ẹyin gan bẹ́ẹ̀ sí wa yìí ó yẹ kéèyàn tún padà wá kọ́ tírénì ìsìnà lọ́wọ́ yìí ẹ tún yà wèrè gan náà. já filẹ̀ dẹ̀ já filẹ̀ dẹ̀ bọ́lá ṣe ní kí tèmi ó rí nu ó kú rí i pé bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ lọ́wọ́ kan ọ̀gá náà mọ̀ pé kò sẹ́rù lẹ̀ tibí ló wà kò sí tibí ńlẹ̀ wọ́n sì ti gbà mí wọ́n ti gba bùkátà mi ìdí inú tí wọ́n gbà mí tán wọ́n sàmọ̀ pé mo níyàwó ńlẹ̀ átàbára agbónáàsì là ń bá kàkàkiri látijọ́ nígbà tí eléyìí ti rí bẹ́ẹ̀ ọ̀gá sì ti gbà mí wọ́n ti ń bá mi bọ́ àti oyún àtẹnu àtẹmí fúnra mi gan kò sí ti fi ṣèyàn. àwọn ọmọ ẹ sì wà sẹ́yìn akànjọ́jọ́ mọ̀ ọ̀yọ́ ni. ó dàbí èmi ò tí ì sáwọn kankan ẹ̀ mímì náà jáde. torí láti jẹta mo ti ń wò pé bí nǹkan ìṣẹ̀ṣẹ̀ ló yẹ léyìn kúrò nílé wọn sì léyìn wọn sì tún gbà yín Ah, ah, ah. ó sì yà mí lẹ́nu o ẹ̀yin tún ti ń pa wọ́n dà o. wo gbàgbé sí ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. ẹ ẹ bá jẹ lọ bá wọn. mo ṣe jẹ lọ lọ́wọ́ kan nù. ọlọ́run sọpọlọ ìkẹrùbù ló padà lórí ẹ pa. lọ́nà o ibi gbogbo ẹgbẹ́ wa ṣe ìpínlẹ̀ tí jésù kẹsẹ̀ máa gbá ẹ̀ láyà tó ń bọ̀ ẹ kọ̀tínú pẹ̀lú àwìn. o ṣe jàre God bless you. ẹ tẹ́jọ́ kò sí ẹ máa bá bàbá yín sọ géètì mo fẹ́ sáré àbúkọ́ sálẹ̀ mẹ́ra búrẹ́dì ọ̀rọ̀ pọ̀ olórí burúkú ṣó yẹ kó o tún mọ jíǹjì pé o tún fẹ́ mọ jẹun búrẹ́dì ló tún fẹ́ jẹ stars flower ló tún fẹ́ mọ sán pẹ̀lú bó ṣe rí dìdì dìdì bí ẹrù olè yìí níbi tí àwọn èèyàn ti ń po slimming tea tí wọ́n ti ń gbẹ ìrìn òun ni wọ́n sáfẹ́ mọ pútọ̀nù sí ẹ bí ọ̀rẹ́ mi nu bàdó ẹni ọlá fúnra rẹ̀ nígbà tó dé lẹ́wù kan tó wòye pé ah kíkì yìí pọ̀ níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní lo kinní ló já gbogbo ẹ̀ já kutukutu ní gbogbo ẹ̀ ló wálẹ̀ wọ̀ òun ni wọ́n fẹ́ mọ tóbi sí i àbí no problem ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ìyanu máa ń ṣẹlẹ̀ súnẹ̀. ṣọpẹ́ ti bọ̀ wọlé ah, wọlé lẹ́sẹ̀ ìjà fọwọ́ ayé ẹ̀fẹ̀ bàjẹ́. wọ́n ní mo máa gbà sọ̀kòtò lọ́wọ́ ìyá ẹ̀ ní tẹ́ ẹ̀ nípa. bẹ́ẹ̀ ni ṣí ni ah, àwọn ṣe ti mú dáhùn ah, ọ́ àdájúlẹ̀. abirú àwọn ọmọ òun ni nípa ìgbòho lóníbo ni ibẹ̀ níbo ni. nígbà rẹ kú ni mo máa pa yín òpó oníbọ̀ ẹ ọkùnrin kan tó bọ̀ báyẹn náà ṣe ó dì sáà bùkún náà. ẹni kú tó bá fọkàn bẹ́ẹ̀ máa máa bójú ẹ̀ a máa bójú ẹ̀ jẹ́ a máa bá tiẹ̀ jẹ́ bá máa bá yé ẹ̀ jẹ́. mo mọ̀ pé ó máa kúrò bí báyìí nísìnyí mo ti ń fi ilẹ̀ lára mi. ó ṣe ló ń ṣe. kò sí pé tó wà nílé ayé tí mo ti ṣe ti jẹ́. níbo ló ti rí àwọn ọmọ wọn náà. gbogbo nǹkan mo lè ṣe o ṣe mi kí n jalè. òkè tán ni wàá mú wọn lù yín. ah mọ́mi ẹ stop ẹ. ṣòfẹ́ náà yá ẹ̀ nàbọ̀ wò ló wá ń ṣe báyìí ṣe báyìí ṣe. níbo ló ti ṣàkóso ọ̀dọ̀ rẹ̀ mi mo ti ra. ọ̀dọ̀ rẹ̀ ló ti ra kí ni. ẹ̀gbọ́n mi olúwadámilọ́lá nìkan ló ní irun ṣòkòtò yìí. ṣé bí bọ́ọ̀sì rẹ̀ lọ́lọ́ jíre. má ṣe bẹ́ẹ̀ ṣe bí mo lù ọ́ náà wọ̀ ìjà kìlẹ̀ kí ṣe ọgbà dùn kí ló ń ṣe yọ kàn. irun ta ló yá. ọ̀rẹ́ mi àyọ̀ká ló ní. ọ̀rẹ́ ọ̀rẹ́ tiẹ̀ ló ní. ọ̀rẹ́ yín tó wà ní wíìgì wa ńkọ́. ó wà mí tó wà wá lálọ́ bá gbèjà. Ah. kí ló kàn yín. wọ́n ti gba gbogbo nǹkan mi in fact ìwọ ni pos lady tó sọ fún mi pé ó ṣẹ̀dá àdúgbò àwọn. Ah, olórí burúkú lélẹ̀ yìí. ó work fún eléyìí ni ó sì mọ̀ pé ó máa work fún lọ́la o. àgbọ̀dọ̀ kan lọ bọ́nà. ojú ò bá tù ojú ti èmi o ẹ lọ mú ọkọ wálé. Tómilọ́lá. ẹ jẹ́ kí n máa lọ ọ̀rẹ́ mi kì í torí àìsàn bí ìtọ́jú. Ah, ọmọ mi nìkan náà lẹ́bi àwọn ẹ sọ fún mi pé ọmọ yìí ò sọ mi ẹlẹ́mìí gígùn ẹ sọ fún mi pé yóò kú ọmọ yìí ti kú sí kó sì ṣe ìtàrí ẹ gbọ́ ọmọ yìí. ṣé bèrè pé iṣẹ́ ni tájá bá kù jẹ mọ́. mo ti dáràn mo ti dáràn. Ah! mo ti bọjà rẹ jẹ́ lè sùn bá ti bọjà rẹ ní ìpínlẹ̀ gbà ẹ mọ̀ mọ́ ẹ ṣe ọ kádíjà o kádíjà ń pọmọ ní o kádíjà ti dàjẹ́ o. mo ṣe o mo ṣe ọlọ́run ló ṣe. owó owó owó tó bá ń bẹ lápá òkú ọ̀jẹ̀ mi o. tí ẹ yàtọ̀ di tíṣà ó gbéra ká di tíṣà eégún lẹ́yìn ọ̀gá di tíṣà ọ̀gá kákó di tíṣà. ṣe báyìí lè jẹ́ kí n pé Àbíkẹ́ ìyá èèyàn akọ́bí ẹni ló jẹ́. bẹ́ẹ̀ ni gánà rẹ ti ya. gánà irú wo ya ẹyin lè má ṣẹ sí. ẹyin lè fún ẹsẹ sí. ẹsẹ sí kọ. kí wàá ní. ẹsẹ. South Africa. kí wàá ní ah. genotype ti. UK. gbogbo àṣọ rẹ̀ jẹ́ ní ìsìnkú fún dànù. eré ló kù èmi èmi dẹ́fù. mi sista mi sista mi sista mi sista mi ẹ wojú mi ah sista mi sista mi ah sista mi. mẹ́wàá ń bẹ gan láginjú ayé nípa dùn ayé. ìgbà kan ṣírí tàwádé pa là ń pè láṣírí. ohun àwọn ìgbà kan ṣírí tàwádé pa là ń pè. ẹ ẹ kú ṣe mà. ah Bímbọ́. ma. kí ló tún wá ṣe. ah mo rí i pé ẹ̀ ni wọ́n á ní pé kí n máa bọ̀ kí wọ́n á ràn yín lọ́wọ́ kó máa jẹ́ yín nìkan. ah no no no no no no no. Ah, kí ló dé kò tó yẹn náà ń. ẹ̀jẹ̀ yẹn ò pè yín. no no no no kò tó yẹn eh. máa ṣe má wọrí mo lọ relax má wọrí jẹ mọ. ẹ̀yin ẹ̀yin nìkan lè má máa wá máa dáná. no problem mo wà ókè pẹ̀lú ẹ̀. ẹ ṣe mọ. mẹ́wàá ń bẹ̀ lọ láginjù ayé nípadò ayé. Three plus four. So you don't know three plus four? Oh, my three plus four. Kilo one con school? Hey, Philip with me. Philip with me. Kilo dé, Kilo ló Okon é? O school àbí? Hey, okay. You know what? Write three. one two three eh? then four under yeah calculate it together one two three four five six seven yeah we write seven here then what's this five okay five again one two three four five and what's this two one two add it together one, two, three, four, five, six, seven. Good! That's seven. Then do the third one. So what's this? Eight. Yeah. One, two, three, four, five, six, seven, eight. And what's this? One. Okay. One. You had it together. One, two, three, four, five, six, seven, eight, nine. Good. Okay, what's the next one? Three. Mm -hmm. One, two, three. Mm -hmm. One, two, three, four. Okay. One, two, three, four, five, six, seven. Okay. One, two, three, four. One, two, three, four. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. Why twelve? What's this? Four. Four and? Four. So four plus four. So why you adding twelve? Count the four and count the other four. One, two, three, four, five, six, seven, eight. Uh-huh. And why are you saying twelve? Aláìdàláì, Ọlọ́run tóbi lọ́ba. Ọ̀rọ̀ mi ń lọ níwájú àdúgbò yìí. Ìgbà kìíní kìjà kejì ní ìṣàkíyèsí pé ibi ìṣọ́ọ̀bù yẹn wà. Tí báyìí pẹ́ pay pè mí ẹ kí mi lẹ́nu. in the shop with me, wow ibi báyìí ni mo ti ń ṣọrọ̀ ajé. ajé kúkú máa wá. àmín àmín àmín ẹ ṣe gbọ́dọ̀ mo dúpẹ́ àmín àmín àmín. ibi tí mo máa ń wá ń sàlẹ̀ bí gbogbo ìgbà máa ń wá bẹ̀. ọlọ ọ̀dà mi ni mo máa ń wá bẹ̀. Ah, ẹ lábúrò ní street wa yìí. ọlọ tí má ti ní ọ̀fun bíi sẹ́bà òní mo máa wá kí. Ah, ní sáìdì ìbò gangan ló wà. Ah, níbi ìsàlẹ̀ ibi jọ́sàn tí òpó náà ti wó lulẹ̀ kanjọ́ kan ṣé inú ilé yẹn gangan làbúrò nílé ni. ọlọ́run níbẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni a ti fojú sunkún wèrè dànù ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ gangan. ẹ̀bùn ó wá rísíkì náà nígbà tó ti rí wípé òpó òpó náà ti fẹ́ wó pa ibi ilé táwọn ń gbé yẹn ìdídà kan pé àwọn èèyàn kókó bá wọn ṣe ọkùnrin kó jáde kúrò ńbẹ Ọlọ́run máa ní jẹ́ kárí kò ṣe dáadáa. wàhálà ọ̀rọ̀ gidi lẹ sọ. ẹ bá burú yín sọ̀rọ̀ o. mo ti ń ba sọ́ọ̀kọ́ lọ́nà jẹ́ ó tètè rówó lé ni èkó yìí náà kò rọrùn àti jẹ àti mú nísìnyí owó èpo náà ti wọ́n gbogbo ẹ̀ ló dorí kodò Ọlọ́run mọ̀ irọ́ ni o. sáà kẹ́mi àti bọ̀dá lídùú àpọn ni. ọkọ mi. èmi dùn ọmọ àtàlẹ̀ sáà pé mẹ́mi sọ̀wá èmi ni sísun kọ́tì nínú ilé. kí lẹ pé. sísun kọ́tì èmi sí ẹ̀mú ilé mi mò ń sígẹ̀tì. cm. Mm, gm gm. gm. ẹ̀yìn tí mò ń sígẹ̀tì tí mò ń ṣì lọ gbé. ní ọjọ́ kan náà wọ́n á fọ mọ́tò làwa sọ̀rọ̀ débi pé ọmọ ọ̀yọ́ làwọn ah! ọ̀yọ́ ni ọ̀yọ́ ni mí náà ah! <laughs> ni mo wá bẹ̀rẹ̀ pé mo lé yín lọ́yọ̀ wọ́n sì dárúkọ agboolé wọn mo kàn àwọn ọmọdé nígbà tá a wá sọ yẹn lọ sọ̀rọ̀ yìí bọ̀ mo wá rí i pé àwọn jẹ́ bí ọmọ àbúrò ìyá ìyá aláya ẹ̀gbọ́n bàbá bàbá tèmi àwa mọ̀ pàtàn láti jọ́nà lọ́rọ̀ wa ti wọ̀ bẹ́ẹ̀ ti wà ní ìsìn bàbá ọkọ mi jẹ́ ẹ mọ̀ ọkọ mi lé. ṣé ó dẹ̀ dá yín lójú nǹkan tẹ́ ń sọ. tí wọ́n bá délé ẹ bèrè ìjọba àtijọ́ wà ní ẹnu iṣẹ́ ó máa ń pọ̀ wọlé. ẹ rí pómi làwọn èèyàn. Ah, bá a ṣe máa ń sọ̀pàdé nù ìdí nù tá a gbọ́dọ̀ mọ̀ sí dáadáa fúnra ṣùgbọ́n ẹ jẹ́ ẹ jẹ́ ń sòótọ́ fún yín èèyàn gidi ni ẹni tó sì nínú rẹ̀ ni sẹ́fẹ̀yìn náà rí mi lé ní tẹ́ kí mi tẹ̀sán jù yàrá gbà yèmí ìyàwó alidu dírẹ́fà lé yín èmi tẹ́mi náà ni ah! ẹ sì pè mí mo jókòó ẹ ṣe mi lálejò mo jẹ mo tún mu ìdí ní ìtẹ́mi náà ò fi wá ṣe dáadáa sí yín ṣé ti máa fi ọ̀rọ̀ sí yín lọ́wọ́ ṣé kò ní lùjára. Ah, irú ọ̀rọ̀ wo ni. ọ̀rọ̀ gidi ni torí dáadáa tẹ́ ẹ ṣe fẹ́ mi náà fẹ́ ṣe padà ṣé àwọn kọ́kọ́ yín ẹ̀ ṣèyàn gidi ọ tí yín mú ṣe ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ṣe rẹwà àwọn ìjìrẹ ẹ̀yin lọ dúró déédéé wájú wà ń bẹ yín náà sùn kí lọkọ yín tún wá ká ọkùnrin ò mọ̀ ní tẹ́lọ́rùn o ọkùnrin ò mọ̀ ní tẹ́lọ́rùn. ọkọ mi. pẹ́ńtẹ̀ lọ́rùn sáwọn kọ́kọ́ yín ti fún yàn lóyún. wàláì nítorí ẹ̀ ń bí mi nínú pé afọ́jú lásánlásán ọ̀tún wá fún lóyún nínú ilé ìtajà. ṣe rí ibi tẹ́ bá dé yẹn ẹ jọ torí tọ́ lọ́hùn bóun kọ́ ni mo gbà ọ́ mi ìfọkọ mi báyọ̀ ṣeré ẹ wo bóyá ẹ mọ̀ kí n ṣàlàyé fún yín ṣe rí ọkọ mi tẹ̀ ń wò yìí mi ò rí nǹkan tó bá fẹ́ ṣe lábẹ́ ọ̀run yìí tí ò ní sọ fún mi ìyàwó ẹ ẹ ọkọ mi fún yàn lóyún kẹ. ẹ má pa ayé wọn ti gbé nǹkan gbẹ̀yìn. ẹ wo ẹ lọ jàre ẹbẹ tó bá lówó ló ń fóbìnrin lóyún ọkùnrin tó lówó ló ń fóbìnrin lóyún ẹ wò tó ti gbé mi nínú pé ẹni tí ò tiẹ̀ wá àfọ̀jú tí ò tí ò ní mọ̀ dáa. àníkẹyẹ sọmọ sẹ ẹ má yẹ kó dìjà. a nínú ilé tí. mo ní kẹ ẹ wá mo ní mo fọkọ mi mi ìfọkọ mi báyọ̀ ṣeré ẹ wá o ordinary drink mo fún yín mi tí fún yín lọ́tì kí ló ṣẹlẹ̀. tí bá parọ́ kò gùn pa mi ah, ah. kódà ẹni tó fún lóyún ṣe bí ọ̀gá gan tí wọ́n wà tẹ́mi ń ṣe ege tí wọ́n lé wọn àtìyàwó gbogbo alájọmọ̀ sí ọlọ́run ẹni tó ń bá wọn gbé ní ilé ọ̀gá ló wà. ọkọ mi fún yàn lóyún. ẹ ǹkẹ́ ẹni ẹni méjì kìíní obìnrin mi ìsọ̀tàn àbòsí òtò èmi ìsọ̀rọ̀ tí ó kàn mí o. ọ̀rọ̀ yín ti fẹ́ máa yé mi bọ̀ ọkọ mi fún yàn lóyún wà fẹ́ sí inú ilé ọ̀gá ẹ̀. wàláì àjọ mọ̀ pé ìjọ ta fẹ́ yanjú ọ̀rọ̀ àjọ ṣe mítìmù. ṣé ìyàwó ọ̀gá ò mọ̀ ni. àwọn náà mọ̀ gbogbo ara mọ̀. àbí ọ̀gá gangan ò mọ̀ ni. ọ̀gá náà mọ̀. ọ̀gá ló gbé ìyàwó sínú ilé. wọ́n lọ́mọ má jẹ́ kórìí mi burú. orí yín ò lè burú ìwà yín dájú kórìí yín bàbàdé lọ. ṣé ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni. ṣé mo lè béèrè. Ah, ah. ṣé mo lè béèrè sọ́rọ̀ yìí. ẹ wá ẹ wá sẹ́yìn mo ṣe eh. mo ṣe dáadáa fún yín ni torí kó mọ̀ báyìí lójijì pé sẹ́yìn àpòbìnrin mi tí ó bá gbọ́ pàkó òun ní ìyàwó mi alátàtà kìíní ń sì tẹ́tí mọ̀ ẹ kàn gbé sára ni kò ní ìdìpẹ́ ń béèrè kó má dà pé ẹ̀kan ṣe sófún fún yín ṣe gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ torí ara mi ìrírí irú ilé ìkẹ́ fún mi ní mi ohun tó tutù dáadáa ni olóbùkún ilé gan ó fẹ́ tẹ́lẹ̀ nígbà yóò ti pẹ́ nù stọ̀ sọ pé tóòrùn bá ti mú ọjà báyìí yóò mọ̀ ṣe lábàlábà lẹ́nu ṣé mo rí mi ta ni ẹ ta ni ẹ ẹ káàbọ̀ sà ṣé dára lẹ́dẹ́ ẹ kú àtàárọ̀ báwo ni iṣẹ́ lè ní ẹ káàbọ̀ ah àdúpẹ́ dáadáa ni ẹ ṣé sà. ah ó wà ní mọ̀dọ́mọ́mì lókè wọ́n ti jọ wà látàárọ̀ ẹ pẹ̀lẹ́ yes. Uh, hello there. Hello. Àṣírí àṣírí àṣírí àṣírí. Àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ. Ọmọ ló ṣe wá káwọ́ lórí tó ń wò ẹ́ kí ló ṣe kí ló ṣe tó tó yẹ kó pè lórí fún ọkọ sọ pé à wò ó má bọ ọ rẹ́ẹ̀tì lọ dàgbòrú o ó ti ń fọ́gùn ó ti ṣe o ó wá jókòó wá káwọ́ lérí òun ò pé kinní pé ọkọ ẹ fún yàn lóyún. ọ̀rẹ́ mi bí mo ṣe rí nìyẹn o bí mo ṣe rí nìyẹn o ládùúrú gbogbo ìyá tèmi àti ọmọkùnrin ń jẹ bọ̀ ṣé nǹkan tó yẹ kó fi san mí leléyìí. dúró náà rẹ mi ṣé o ti béèrè lọ́wọ́ ọkọ ẹ. mi ò béèrè lọ́wọ́ ẹ o. kí ló ṣe é tó béèrè lọ́wọ́ o ní láti take action lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ọ̀rẹ́ mi ó yẹ kó mọ̀ pé mi ò lè dá ṣe ó ti sú mi. kò sí problem dáadáa ẹ ò lè jà ṣùgbọ́n olórí èmi ìbáyà tó gbójúlé má wọ̀ ọ́. ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tán o akànjẹ́jẹ́ mi mò ń jòkó jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tán nílé ayé akànjẹ́jẹ́jẹ́jẹ́ mi mò ń jòkó. ta ló wà bíbá yìí gbọ́dọ̀ pọ̀ ń sinwin náà tájú fọ̀gàrì ṣé ó kó sì sọ́n jàre àwọn olórí burúkú tó gbà ẹ̀ síbi bàìdà mo rò pé jọjọ wèrè papọ̀ wọn ò sọ fún yín pé ti ṣiṣẹ́ láyé yín mo náà àbó lórí burúkú ni mo sọ̀rọ̀ ṣáà. àwọn ọ̀gá wà ní. ẹ bọ́ ta ẹ bọ́ ta ẹ bọ́ ta ẹ ti tọ́ wèrè ẹ ti fọ wèrè lọ́yàn ẹ wò ẹ ti tẹ ní pú èṣù ọkọ̀ ọlọ́kọ̀ tẹ gbà ẹ̀yin ìkà ẹ̀yin ìka aláìda ẹ̀yin ìka aláìda ìka burúkú ìka òṣì ó ti ẹ̀dá dára bọ́ta yìí ẹ rí pé kà ní. tí bá gbọ́ pínpínpín lẹ́nu yín màá yàbò yín ni. ẹjọ́ má bínú tálẹ̀ ni. tájù fọ̀gà ni ṣé wọ́n sọ pé ẹ mọ̀ wípé èmi ni ìyàwó dírẹ́fà yín. ó ìyàwó lè dùn. ẹ wẹ wẹ wẹ wẹ fọ yàyà wẹrẹ sílẹ̀ bí mo ṣe wọ ara ń kọ gaza burúkú burúkú ṣé wọ́n sọ wípé mi ò mọ̀ pé ẹ fẹ́ obìnrin sínú lébẹ̀ yẹn fún ọkọ mi. no ẹ sọ pé mo parọ́ ṣe é fẹ́ gbọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ẹ wò ẹ ṣáà nà sùúrù sí nǹkan tó wà lẹ ẹ jọ nítorí Ọlọ́run ẹ bẹ ṣe ń pariwo ní. ariwo yẹn kọ́ lẹ need ah, mo ń tijú yín ni mo ń tijú yín ni bẹ́ẹ̀ ṣe wà yìí kò sápọ́nlé kankan kankan fún yín mọ́ torí ẹ ti wọ́ra yín lẹ̀. ẹ rí pé kà ní tó bá yẹ pé àbúrò yìí ṣe lè gbà kíyàn kankan kó fẹ́ ìyàwó pamọ́ fún ọkọ ẹ̀. ṣùgbọ́n àtọ̀ nírú mi wọn ò nírú mi lábúrò o ẹ nírú mi lábúrò ẹ nírú mi lẹ́gbọ́n ẹ nírú mi nínú ìdílé yín nínú ìran yín nínú àti ìrandíran yín ẹ nírú mi ẹ̀dẹ̀lẹ̀ nírú mi ọlọ́run gbọ́ tó bá nírú mi nínú ìran wọn wá wò mí pé kí tèmi bàjẹ́ kí n má rí ilé ọkọ jókòó sí láyé tí gbogbo nǹkan wọn lù yìí tí wọn ló máa bàjẹ́ oúnjẹ wọn kọ wọn mi rí sí òun kí níta sọ ìkan wọn ẹ wá mú ẹ. mi ò rí gẹ̀yìn àmọ́ mo fún yín lé nìyí o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìjọ́kíjọ́ tí bá máa tún padà wá síbí báyìí tí ẹ bá tí lè olórí burúkú ọmọ ah ó tiẹ̀ kọ́kọ́ dùn mí ọ̀rẹ́ mi ah ẹ bá mi gbé kẹ́hìn jáde one on one is allowed mo fẹ́ mo fẹ́ mo fẹ́ tí ẹ sí pieces kó lè mọ̀ pé wèrè wà lẹ̀ wèrè lẹ́yìn lóbi lóbi ṣeré-ṣeré ẹ mú bọ́ta ẹ nílé mú bọ́ta ẹ má wọrí ẹ sì máa lọ́kùn èèyàn lọ́rùn gbà tí wọ́n máa padà wá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ìka òṣì ìka ọ̀dájú èèyàn òun bó ṣe ṣe ń wò mí wá sí mo kọ́ ọkùnrin dájú wá bó ṣe ń padà bọ̀ kò ń rẹ̀ mí kò kí ń sú mi bẹ́ẹ̀ ni mo sọ ìwọ ìwọ wá ń bì báyìí ìjọ tí n bá tún rí yín pẹ̀lú ọkọ mi ẹ̀yin olórí burúkú olóṣì yìí ẹ̀yin wọ́n mọ́kàn tèmi bẹ̀rẹ̀ sí ní gùn mọ́ ẹbí báyìí ẹ ẹ ní jèrè ẹ ní jèrè bí mo ṣe sọ yẹn. Ah. ilé ayé ò lè tó bẹ́ẹ̀ ṣe mú. o dẹ̀ ní sóríire bó ṣe ní calm down ah. o ní so o ah, ní sóríire bó ṣe ní calm down yẹn ojú ẹ̀kọ́ lọkọ mi ṣe fẹ́ yàwó pamọ́ síbí ó wá ní kí ní sùúrù àwọn ò ló pa ara wà fún sórí bàtà yìí tí n bá fi gbá ẹ ní etí pọ̀ tí mo fi gbá tí mo fi gbá etí ẹ pọ̀. ẹ rọra kẹ má lọ yẹ ìdànù tí. bàbá ayé ìdànù wo lórí burúkú ọmọ òṣì ọmọ òṣì ọmọ ọ̀ràn kíran ó lẹ́bi o àmọ́ sọ fún àwọn olórí burúkú tẹ̀jọ wà nínú ilé yìí mélòó la wá méjì péré àpọ̀jù báyìí lọ ten ten la máa wá má wọrí tó bá dijọ́ mi ten ten la máa wá. ẹ ẹ bàbá oníṣù ilé ayé ah, olórí burúkú tẹ̀ mú dání tá aṣọ tí wọ́n kàn ń gbálẹ̀ kiri tọwọ́ keep Lagos clean báyìí. Ah, kí ni gbogbo kàtìkàtì ọ̀gá kan ti jẹ́ tutù ó yẹ kó sí mi sá kí lè rí kí wá. kí ló sọ lẹ́nu are you alright báwo ló ṣe gba àwọn obìnrin láìtọ́ fún ọnu bíbà tó máa pariwo lémi lórí nínú lémi. ẹ ẹ mọ bínú èmi ò mọ̀ kọ́kọ́ fáwọlẹ́sì dání bó ṣe kanlẹ̀kùn báyìí lèmi sí géètì. ò mọ̀ kọ́kọ́ fáwọlẹ́sì ó dìgbà tó bá tó mọ̀ ọkọlẹ̀kùn ó dẹ̀ sílẹ̀kùn fún wọn. ẹ tó dẹ̀ mọ́tò tí mo dìbò nínú ẹ́sẹ̀tì ṣé yẹ kó jẹ́ pé èmi lọ́mọ máa bá irú ìwà àbàjẹ́ yìí mọ́ lọ what is wrong with you. ẹ má bínú sá ẹ má bínú ẹ má bínú mo ti mo máa correct ara mi case of another time. àbọ̀ aláta ìyẹn ẹ mo nígbàgbọ́ wípé ohun tí arábìnrin torí ẹ̀wà gbogbo ẹ̀ ló fi tí ara gbọ́. mo gbọ́ ọ̀tá àwọn kankan ò fẹ́ sí mi létí náà. àwọn kankan ò fẹ́ sí létí ó dàgbà ṣàlàyé fún ẹ. ohun tí wúmà yẹn torí ẹ̀wà síbí báyìí àárín àwa márùn-ún nìkan ló wọ́n sí. Hmm. Bímbọ́ ìyàwó mi. àlejò pàdé ìbò méjì ọ̀sẹ̀ ló wà ó ìmúránṣẹ́ àlejò ìwọ àti mi mo dẹ̀ mọ̀ wípé àlejò kò gọ̀ tó bẹ́ẹ̀ kó lọ́ọ́ máa ṣàlàyé fún ìyàwó ẹ̀ ìyàwó mi náà dẹ̀ rí báwo ló fẹ́ pàdé ìyàwó àlejò and ẹ̀ eh, ń tọrọ kọ́ náà gbogbo alára kó máa kó kúrò nílé yìí ètò túmọ̀ sí wípé àárín ìwọ àti èmi lọ̀rọ̀ yìí wà. bóyá ìyìn lẹ sọ fún mi hmm, bóyá ìyìn lẹ sọ fún mi. pé mo gàn. rárá mi sọ bẹ́ẹ̀. mo gàn. Ah, ilé àárín èmi àti èmi ò sì sọ ọ̀gá ẹ wo ẹ jẹ́ ká máa ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ mọ trust èèyàn o alidu ló sọ fún yàwó. ọ̀rọ̀ pọ̀ sọ̀rọ̀ tí mo bá ṣeré ni mo fẹ́ ṣàlàyé fún yín ni. ṣùgbọ́n mo bá ṣe rí i. alidu ni ó sọ sẹ́mọ̀ pé olóògógóró la alidu olóògógóró gbà mí wọn yàtọ̀ sí wèrè tí wọ́n fi sọ tí ò sọ báyìí wọn ò ní mọ̀ ẹ bóyá wèrè ti mọ tí yóò ti po wèrè mọ́ wèrè ó wà lọ́n tutù kutù ó ní òsọ. ìgbà tẹ ṣáàfẹ́ kí ìyàwó mi kó jèrè ọ̀rọ̀ lára mi pé àwọn ti tutù jù pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi. rárá kì í ṣe bẹ́ẹ̀. àbí sọ́dìgbà tí ọba tó fi ọwọ́ líle mú yín. rárá. ọ̀rọ̀ pọ̀. òní hmm? bí ẹlẹ́lẹ́ báwo ni ọ̀rọ̀ ṣe fògànà báwo ni woman ẹ ṣe mọ nǹkan tó wà lẹ. àṣẹ́dì tẹ̀lé à alidu ló máa sọ ó lè ti mọ tíṣù olóbùkún ni. mo ṣàwọ̀dà rẹ. nígbà ah. tí bá tó kí ọlọ́pàá mú ẹ àmọ́ kí mi ò ṣe. ọ̀gá ọ̀gá ọ̀gá eh, eh, ẹ mọ̀ bínú. o ti fẹ́ sọ̀rọ̀. mo fẹ́ sọ tó ṣẹlẹ̀ ni kẹsì mọ́ o kì í ṣe pé mo ṣàdédé lọ sọ fún ìyàwó alidu mo hmm? eh, ń lọ jẹ́jẹ́ mi lọ́jọ́ yìí ni kì í ṣe pé mo mọ̀rọ̀ lọ́bẹ̀ náà ni ẹ̀yin lẹ̀ tí jẹun délẹ̀ kì í ṣe pé mo ṣàdédé lọ sọ fún ìyàwó alidu mo ń lọ lọ́jọ́ yẹn mo sì rí wọn ní ṣọ́ọ̀bù mo kí wọn àmọ́ wọ́n ṣe dáadáa sí mi wọ́n fún mi bisikíìtì wọ́n fi mineral àgbà lẹ́gbẹ̀ẹ́ yorùbá sì ní èèyàn kì í ja tẹni kó jẹ epo ni kó tún máa ṣàbòsí èèyàn ni mo fi wá rò pé à kí n kàn sọ èmi ò sì sọ gbogbo tí ń sọ èmi kàn sọ fún pé à á kú oríire o e, nǹkan ẹni ẹni méjì kí inú bí ni o mo kàn ń sọ pé kọ́ lè máa múra lẹ̀ pé ìyàwó tuntun kò ní pẹ́ wọlé ni èmi ò mọ̀ pé ẹ̀fẹ́ kẹ́nì kankan gbọ́ ẹ mọ́ bínú torí ọlọ́. lóòótọ́ ni orúkọ ni máa rò ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tó sọ ẹ̀yẹn kankan ló ti sún ẹ sí bèbè torí iṣẹ́ ó tiẹ̀ ti wá tán. Ah, ọ̀gá wà láì mo dẹ̀ sọ ẹ́ sọ ọ̀rọ̀ mi lọ́jọ́ yìí o. skit àti kí lọ́lá fi gbáǹdì nira sí. nira ni. ọ̀rọ̀ pọ̀ yà finish. Ah, ọ̀gá ẹ mọ̀ jẹ́ fínísì ọlọ́run ní jẹ́ fínísì lójijì ọ̀gá ọ̀gá yà mo dárò. sáríwù sáríwù bọ̀bọ̀ bọ́bí bọ́bí jà. Ewo ni onídàríwo. èwo lọ sí tó rán náà. èwo lọ́rí wèrè tó ń pa àwọn náà ń pa yan. wẹ́ẹ̀blẹ̀ èmi lèmi ń pariwo wèrè ah. ó ti sí èrè sí ó sì kì ni. ìwọ náà ń ṣí èrè ìwọ náà ń si èrè. ṣé òun ṣeré ni àbọ̀ ń sí èrè. ẹ lájí ẹ má sọ fún mi pé mò ń ṣí èrè mọ́ ìwọ gan jà wèrè. ẹ eh, wẹ́ẹ̀blẹ̀ o fẹ́ bá mi mú kéke mo fẹ́ gbé gbóná fún ọ ìwọ náà fẹ́ sọ fún mi pé wèrè gidi ni ọ well play kí ni orí burúkú tó lọ ń pàfọ́ọ̀mù ní káàkiri fáwọn èèyàn tó lọ ń bá wọn lé tó lọ ń bá wọn sọ́ọ̀bù kí ló kí ni kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣì orí burúkú tí wọn náà ra wọlé tó o fi wò mí sùsù tó fi mí sílẹ̀ nínú ilé tó lọ fẹ́ obìnrin síta. èmi fóbìnrin síta. ṣé tí báwa fóbìnrin síta wọ́n wá mú sẹ́lótèpù wọ́n fi lẹ kíní mi mẹ́gbẹ̀ẹ́ tán àbí wọ́n fi wọ́n sílẹ̀ ẹ̀ pamọ́ àbọ̀ oṣù ọmọ ẹgbẹ́ mo ti ń jayé kó tó di pé mo mọ̀ ọ́ ni. ó tẹ̀ tí wọ́n á hàn lára ó ti hàn lára ẹ̀ báyìí ilé ò sọ fún mi pé kò ń ṣe é láti ilẹ̀. ṣé ìwọ ni ọlọ́run. láti ilé ẹwà gbèrú ìrọ̀ pé kò ń ṣe é. ẹ ṣé ìwọ ni ọlọ́run fi táǹtẹ̀bù ilé ayé mi lé lọ́ọ̀ ni gbé kó mọ mi àbí kó mi kó mọ kó mọ value mi kó mọ trace mi kiri kí ló ṣẹlẹ̀ gangan. ṣoṣo ọ̀pá rẹ̀ yá ṣá. èmi ya ó ya wèrè gan o. ó ya wèrè. èmi ò ya wèrè. ẹgbẹ́ kan ó ya wèrè. káti àwọn aṣọ ẹ̀kọ́ gbọ́ràn wọ́n ti wọ́n ti já ọ sí o ti gbọ́ tó yẹ kí wọn lọ́mọ fa wèrè gbòòrò lọ́wọ́ tó o lè béèrè lọ́wọ́ mi kí n tó kó onú lé mi. èwo làbọ̀rọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ èwo làbọ̀rọ̀ amọ̀rọ̀ bí ní ọ̀yọ́ nígbà tí wọ́n ń ṣòṣì orí burúkú ẹ̀ tó lọ ṣe níta o sọ fún mi pé o fẹ́ lọ ṣe. Sàríyù. ẹ nǹkan tó gbé wá fún mi ni mo gbé padà fún ẹ. lọmọ nọsán nọsán tí mo fẹ́ ń gbà tó jẹ́ pé kò jù gbálẹ̀ báyìí lọ. wàhálà ló kó rẹ sí o sì máa wọ́n sọ́jà sábó o sì máa lọ máa sọ yẹn bẹ́ẹ̀ o máa gbé máìkì bá tó máa bẹ̀rẹ̀ sí káyọ ẹ ní kíni kékeré kékeré. àbí ojú mi ń tàn mí jẹ ni àbí Sàríyù fi ń bẹ̀ mí pé dákun dákun alidu dákun. ẹ ti bá wá ń bẹ̀. mo ti wá tù sí ẹ o wá fẹ́ máa fi ọ̀bẹ o fẹ́ máa fi eyín o fẹ́ máa fi gé mi jẹ. ní sùúrù tí bá wá bẹ̀ ṣé wọ́n ní kò ya wèrè mọ́ mi lọ́wọ́ ni. ṣé obìnrin kan ni wọ́n kọ fọkùnrin. èmi ò mọ wọ́n ṣé ní gbogbo ìtàn sọ yẹn torí pé òun sì gbàgò lórí ni tó bá gbàgò lórí tí mo kún gbogbo orí ẹ wàá mọ̀ wípé nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni wo orí burúkú tí wọ́n àtàwọn ọ̀gá ẹ̀jọ́ ń ṣe yẹn ẹjọ́ wọn bẹ́ẹ̀ máa sọ̀tẹ̀ o o ò lè gbé wọ̀nyẹn wá bá mi nínú ilé o tó bá ti pọ́yìn oṣù mẹ́sàn-án mo bó ṣe máa pa tọmọtọmọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ dúró ṣé orí o gbẹ́sùn mi ni. ṣé wọn kọ́ gbé ṣìgìdì mi àbẹ̀ wà gbà mí ni ẹni tí ń bẹ̀ yẹn ó tún wá dé ẹni tí wọ́n ń padà bẹ̀ dúró sàrí yìí kìlọ̀. ẹ ẹ tó bẹ́ẹ̀ ó fẹ́ nà mí ó yá nù mí lórí kó pa mí lórí kó pa mí ó fẹ́ nù mí ni ó ti nà mí ó ti nà mí ó ti nà mí sẹ́. àṣírí o mẹ́wàá ń bẹ̀ gan àṣírí o àṣírí àṣírí o èmi ni ọ̀dọ́ ah. ọ̀rọ̀ pọ̀ hmm, ẹ pẹ̀lẹ́. Ah, kí ló dé tó pẹ́ ọ léèní báyìí. ẹ mo fẹ́ kí òjò yẹn wá wọ́ ni kí n tó wá ṣiṣẹ́ mi. Ah, òjò tó rọ ọmọ tuntun ló mú òjò dání. ọmọ tuntun bíi ti báwo. eléyìí ò tí ì mọ bó ṣe ń lọ jẹ́ ń gbé ọdẹ bẹ́ẹ̀ abímọ nù lé lóru mọ́júmọ́ ìyàwó alidu bímọ. ìyàwó bọ̀dá alidu bíi ti báwo wọ́n máa rí ìyàwó wọn dáadáa wọn ò lóyún báwo lọ́ọ́ yẹn fẹ́ bímọ ọ̀dẹ̀ lélẹ̀ kò tiẹ̀ mọ́ bí ti lọ rárá ṣé gbogbo nǹkan ló yẹ ká mọ̀ ọ̀rẹ́ ọ̀ sí ni ẹ sọ̀rọ̀ pé àǹtí Bímbọ́ tó máa ń rí tó bá wà fọlẹ̀ tó wá clean ní house ń bí wọn sọ̀rọ̀ pé Alidu ló lóyún inú ẹ̀ ah! òun ló bímọ lóru mọ́jú. bùdá Alidu ló ní oyún àǹtí Bímbọ́. sọfọ ti bá tiẹ̀ jẹ gbogbo ti exclamation lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹgbẹ́ mi tó lọ́dọọdọ Alidu kan ló ní mi tiẹ̀ mọ́ pa ẹ̀. Hmm. kí ni tèmi gan báyìí tí mo bá wọn ṣe tí ó òun ní olówó Ah, bàbá àkókò. Ah, ẹ kú ewu ọmọ. Ewu ọmọ ni ṣe. Ọlọ́run ẹ sì ṣeun gan mo really appreciate gbogbo gbà gbogbo gbà ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ nǹkan tí ń dùn nù yín bẹ́ẹ̀ ọlọ́run ní fọwọ́ bànújẹ́ kan lágbára lọ́wọ́ ọlọ́run tó kù díẹ̀ káàtó náà ọlọ́run ọba yín gbé ń bẹ̀ ẹ bí mo ṣe ń bọ̀ ní ìsìn mo ti yà sí ọ̀dọ̀ àwọn onímọ̀ọ́lù mo rò pé bóyá ká pín mọ̀ọ́lù tẹ́lẹ̀ ní ṣùgbọ́n tá a bá ní á pín mọ̀ọ́lù kò ní make sense káfíẹ̀ kan gbé tán wọ́n ní mọ̀ọ́lù one point seven àwọn aláàfáà náà á sì fún wọn bíi two fifty ká tó wá sọ ráìsì ni o èlùbọ́ ni o àwọn sẹ̀mú nǹkan nǹkan gbogbo ẹ̀ náà kù sí bíi tírí mílíọ̀n. ẹ náà dà <laughs> ẹ ṣe ẹ ṣe ẹ ojú yín náà mo sì ń wò bẹ́ẹ̀ ṣe ń ṣàánú mi kọ́lọ́run túbọ̀ mọ́ bá ń ṣàánú yín sí i. <laughs> ẹ̀kọ́ pé kẹ́ ẹ bá ń gbẹ́rù mi níbi tó ti wù. àwọn èèyàn sọ bẹ́ẹ̀. ẹ̀ wá òkè rárá kí tí bá yín gbẹ́rù yín. bẹ́ẹ̀ ẹ wo tó ẹ lọ wò ìyàwó yàtọ̀ ọmọ yín. kí ló ń ṣe màdàmú lóhùn wọn sì dà kébò orí ọyàn kí ni ń ṣe wọn tí wọn fi ké kọ́bà ọyàn no problem mo pàlù fún yín náà ọlọ́run bá ń gbẹ́rù mi tó fi wù mí. àṣírí àṣírí o mẹ́wàá ń bẹ̀ gan àṣírí o àṣírí àṣírí o. Me ń bego, me mẹ́wàá bego, me gan bego. ń bẹ gan láginjù ayé nípadò ayé me ń bego, gan mẹ́wàá ń bẹ tani mẹ́wàá ń bẹ gan. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ torí ọlọ́run jẹ́ kí n rọrùn sùn. Ah! kí ló dé tí kọ́kọ́ wẹ́wù kó tó sùn náà ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin ìṣọ́ ara ẹ o rọra fi mí sílẹ̀ déyìn yẹn ni wàhálà jókòó ẹ tó wá ń tọ́ mi jọ torí ọlọ́run ṣé èmi nìkan nìyàwó ẹ ni mo béèrè lọ́wọ́ ẹ jọ torí ọlọ́run o jọ torí ọlọ́run o. sàríyù ṣé kí n tún máa bẹ̀bẹ̀ kí n tó wọlé yìí. ó máa wọ èyí tó máa ṣe ní tọ̀tẹ̀ yóò máa ju tẹ̀bẹ̀ lọ ṣé èmi nìkan ló fẹ́ ni mo béèrè lọ́wọ́ ẹ̀. ẹ tí ìbá wa sì wọ nìkan ṣé èmi àti ẹkọ lájọ bẹ̀rẹ̀ ni ṣé kí n cross over lọ bù mí. ibi tó bí wo ibi kíbi tó bá wọ̀ tó cross over lọ. problem ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ má jẹ́ kán gbóhùn wa níta. wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé bóyá ara ẹ ti jí bó ṣe ń jí lọ bá ìyàwó ẹ̀ kejì wọ́n wàá pa mí ṣe ti gbọ́. wọ́n wàá pa mí. látàlí àná aago márùn-ún ló ti lù. lórí tó wà tó ṣe báyìí fún mi mọ́ fi àjẹ mi lórí nǹkan tí o ṣe fi àjẹ wọn mọ́ fi àjẹ mi ìsánú mi mo mọ̀ pé mo lè síkì mo sì lè gbádùn sí. tó da gangan ni àní kò máa lọ ló da dákun inú ti ń wọn àní kò à inú yẹn máa rún ẹ kúrò léyìí tó ẹsẹ bẹ̀rẹ̀ yìí. ó lè fa kidney problem. o kò pẹ ibi tó bá rí o já sí ó dùn kúkú tó bá rí o já sí ṣàkọwé ìlílẹ̀ kí n tẹ̀mí pẹ̀lú sí i. kí ni ilé ìtàkùn mi. o ò ní kí ni. ẹrù tó fẹ́ gbé sí ìrìn àjò àmọ́ ti báyìí. o ò ní kí alẹ́ yìí mo ti mú gbogbo nǹkan dákun pariwo olórí burúkú ló yìí jẹ́ lọ sí pálọ̀ olórí burúkú ọ̀dà sùn kò ní kú rè. gbogbo ò ní kú rè bó bá kú rè ò ní sùn rè ó lò sí ó lò sí oníṣekúṣe nígbà tó bá lọ fi kinní kàn kiri tán wàá ẹ̀ṣọ́ wa mọ̀nà lé bó ṣe wà ní kò mọ̀sán kò mọ̀ọ́rú o kò mọ̀sán kò mọ̀ọ́rú bó ṣe wọn máa dúró gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lélẹ́yìí wọ́n wá fi ìṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ kí ẹ dá lọ́rùn ní bá mẹ́sẹ̀ sí gbòòrò tí ó pè. àìrọ̀lù ti dorí àgbà kodo èyí dá wà nílùú kodoro ìrọ̀lù ti dorí àgbà kodo. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì ẹ ẹnikẹ́ni wọ́n apartment fún ìyàwó àtọmọ yín ẹni rọ pé ká fún yín time every time la fẹ́ máa fún yín time tẹ́lẹ̀ máa tẹ́wọ́ ni kí ló dé a máa máa bọ̀ ìyá máa bọ́ ọmọ ni ẹ jọ torí ọlọ́run ẹ lọ wá solution sọ̀rọ̀ yín o ẹ lọ wá solution sọ̀rọ̀ yìí wọ́n fún yín ní one week after one week ẹ fẹ́ tẹ màá lù wá bá yín nílé tí ó wò wọ́n lè sọ̀rọ̀ ah. èmi á sọ̀rọ̀ tẹ bá ti sọ di dìdìrì èmi á sọ̀rọ̀. madam madam madam madam madam ìsànú ajé ìgbésẹjọ èmi náà adìẹ ńlá agun ọ̀gá ẹ bá dákun ẹ bá ń bẹ̀ wọ́n ẹ rí bí mọdàmú ṣe ń fáyà mi látàárọ̀ ni bá ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà o rí pé o ti tẹ́ lọ́wọ́ ẹni tó nífẹ̀ẹ́. èmi náà kọ. o ti wá jẹ́ kí n tẹ́ lọ́wọ́ ìyàwó mi. ayé ni. kí ló ṣe gan-an. àwọn ayé tó tẹ̀lé mi ni. kí ló dé tó ṣe dé mú òmò kó tó kọ̀ ní ìgbésí ayé rẹ. torí pé wọ́n ti sìn mí kúrò nílé kí n tó wá síbi. àwọn ọ̀la fẹ́ ṣe lé ìdá. ìgbà tán bá tún kún lọ́rùn mi lù wá náà ni ẹ jọ. ká máa bóyá ká máa bọ́ mu. iṣẹ́ ayé ni ṣẹ̀ríyà kan wà níwájú ilé wa olórí burúkú ni yàyà ń lọ sáà sí mi. ayé ọ̀rọ̀. rárá. Ah, mi gbádùn. èmi náà ṣeré mo serious. Ah! adìẹ mi ń làágùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀. are you are you okay? ṣòro kí mo máa ṣeré ni. aláṣẹ wá solutions. bẹ́tà kò yà wá solutions ni o. màá wá solutions. mo ti sìn ín níbi tí agbára mi ẹ ti pín. Ah! Hmm. ṣùgbọ́n kan tó sọ. bẹ́ẹ̀ni ọjọ́ mélòó ló fọ. ọ̀sẹ̀ kan. ọ̀sẹ̀ kan god bless you. èmi wá yọjọ́ méjì kúrò lọ́sẹ̀ kan ẹ̀ mo mọ̀ mo mọ̀ math do the math yourself god bless you. ọjọ́ márùn-ún ló ní o. tèmi ah dára ah tèmi ta gan mo rí kinní kan ní ìsìn bíi pàkọ́ ọ̀gá ọ̀gá mo ti ń parí àbí mọ̀dàmú ló lá orí ọ̀gá jẹ wọ́n fa àfikún bí ìgbà tíyàn yọ̀pọ̀rọ̀ lẹ̀ láàrin ebè wọ́n bó mo ṣe fẹ́ bàgbé sí ayé ara mi jẹ́ báyìí kí ni mo lè ṣe báyìí o àbí kí n lọ yáwó Napoli àbí kí n fìyàn ṣògùn owó ni kí n lè yanjú kéèsì tí ń bẹ́ẹ̀ lẹ̀ ọgbọ́n nìtan láyé ká wa lọ no problem. ń bá sọ̀rọ̀ náà. fìbílẹ̀ ah, ṣé dandan ni a ti sọ fún ọ sẹ́fúrárì kọ́ máa lọ kọ́ máa lọ wọ́n lè jókòó síbí tí wọ́n bá sọ̀rọ̀ mo ti sọ dáadáa náà mo ti pè é. Ah. má bínú èmi náà ti bá a sọ mo ní mo ti bá a sọ kó mọ nǹkan tó kàn nu ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ a lè máa bá lọ báyìí èyí tá a ti ṣe náà tó jọ má bínú wọn náà ṣáàdẹ̀ tuntun fún ní gbèdéke kódà èyí tẹ̀mí fún gan tó yẹn jọ má bínú. anyways kọ́ ṣàwà kó lọ gba apartment fún bíbọ̀ tó bá mọ̀ pé òun ò lè mú fèrèpè mi dání torí fèrèpè mi ti use mọ́ wa kó fi fèrèpè mi lẹ̀ fún wa kó mú kó lọ tọ́jú ẹgbẹ́ àti ìyàwó ẹ̀. ní ní sùúrù ní sùúrù ní sùúrù kò yé mi mọ́ ọ́ èwo labọ̀rọ̀ máa yọ̀yọ̀ kan lẹ̀ máa kí gbogbo wọn máa kó kángára wọn kọ́ máa lọ ní nà ó. no no o oh, understand nǹkan tí mo ń sọ ọmọ pé fèrè pèmí ti use mọ wa ń ọmọ yẹn gan lè má fẹ́ lọ ó ti use mọ wa so kọ́ dẹ̀ má lọ máa fìyà jẹ ọmọ lọ́mọ bí mo ṣe ń sọ bẹ́ẹ̀. kọ́ má lọ máa fìyà jẹ ọmọ yẹn. Eh, nǹkan tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ nìyẹn tó bá tiẹ̀ ọmọ ó tún lè difficult fún wọn láti lè tọ́jú ọmọ yẹn kọ́ tiẹ̀ lọ tọ́jú bébì yẹn kọ́ lọ tọ́jú bébì yẹn. ọ̀dà mo ti gbọ́ tó sígbọ́ àmọ́ má gbàgbé o mo wí tó ṣóun kọ́ ló ṣẹlẹ̀ yìí ṣóun náà kọ́ ló délé yìí ẹ níjọ́ kìíní àná mo sọ mo sọ ohun rẹ̀ ah, anyways aṣá àti báwí a nígbàgbọ́ wípé a mọ nǹkan tó tọ́ láti ṣe tí n tí èlò ṣe wá hmm, tóra kájọ àmọ́ ọ̀rọ̀ tó sọ sí mi sàlẹ̀ yẹn pọ̀ tójú àwọn òṣìṣẹ́ mi. àṣírí o àṣírí ah, àṣírí. ọ̀pẹ́dà ọ̀pá kan àbí méjì èmi ẹ̀gbọ́ gbogbo kiri ti sú èmi o ó ti sú mi mi ò ráyè o ẹ jẹ́ ká sọ ọmọ kiri kan kú lọ kó ní kálukú máa bá ti tiẹ̀ lọ ta ni kí ló kọ èmi ah. ah, ẹ̀gbọ́ ti sú mi o èmi ò mọ́ bọ́ ẹ àti ọ̀tún lọ gbà ẹ pàtó ọ̀tá sí àti àti àti àti fíìmù èmi ò àti mọ̀ mo níran o kò sọ̀rọ̀ tó ṣe mí lójú o kí báwo báwo ah. ah, ẹ wo ti sún èmi o ẹ wá ẹjẹ ká fọ gbogbo ẹ lójú oníkálukú mọ nọ́mbà ẹjẹ mú nọ́mbà wa lẹ́yọ kọ̀ọ̀kan ká pínra wa ká mọ irú house tàwa ṣé blue house ni ṣé yellow house ni ṣé green house ni oníkálukú pé wọ́n jẹ́ rẹ́ẹ̀dì ní ẹ̀fọ́ ti wà lẹ́nu rẹ́ẹ̀dì kẹ̀jẹ́ ká máa lọ ẹ̀mí ọ̀rá yóò ṣe o ó ti sún mi báyìí o ẹ bá fẹ́ mi kí n jọ ẹ ẹ bẹ fọ́ ju ni ẹ fọ́ ju ni ẹ̀jẹ̀ ah, ni mò ń fọ́jú mò ń fọ́jú mò ń fọ́jú bẹ́ẹ̀ lèmi náà ń ṣe bí bàbí ara káàkiri ìwé oríṣi ó yẹ yẹn wá fọ́jú wọn dènà ọkẹ́ owó ṣe rí ẹ wọ ẹdá lóhùn ah, ẹ wọ. Ah, wàhálà dé wàhálà dé wàhálà dé tèmi bá mi báyìí. wo gbogbo drama tá a jọ ń ṣe ó ti sú mi do you understand gbogbo nǹkan tá a bò pátápátá ó ti tó time ká tú ẹ jẹ́ ká tú gbogbo ẹ̀ ká lè mọ rẹ̀ lálẹ́ kí àwọn ọmọ rẹ̀ níyàwó kí side chick mọ rẹ̀ side chick kí side end náà dẹ̀ mọ̀ wípé side four àwọn lòun because ó ti sú mi mi ò àti mọ́ mi ò bọ nǹkan kan mọ́ ṣùgbọ́n mi i am tired wo ó ti sú mi ó ti sú mi ó ti sú mi ó ti sú mi mi ò ṣe mọ́ sẹ́ẹ̀ mi ì ṣe mọ́ àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń mi gbà mí o àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń ní kọ̀kọ̀ ó ń mi gbà mí o kí ni bẹ nígbó tí ń dùn mọ́ wúru. àwọn òkú wọn bò wọ́. sọ bẹ́ẹ̀ mọ̀ láyé lájẹ́ lájẹ́ máa sọ bẹ́ẹ̀. this is the movie that goes around comes around inú bíbí mi ò rán ẹni sọ ẹ̀dọ̀ fún mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ odori adétu abiwa pẹ̀lẹ́ ọkọ̀ tí mo gbòógì tó yà lù mí nínú bíkì tó gbé kí wọ́n fẹ́ fún ẹ̀ṣọ́ kọ́rin mission to be accomplished. ọ̀sẹ̀ àgbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni lẹ́yìn kí ni lẹ́yìn kí ni lè bẹ́ẹ̀ kọ̀ọ̀kẹ́ kúrò nínú àwọn ọ̀sán fún fẹ́ẹ́ fún àwọn find a movie shot in London and Nigeria. Action-packed movie full of intrigue, suspense. Not just one, it's written and produced by Abike Awoyemi, directed by Soji Ewiade Innocent, starring Abike Awoyemi, Joseph Momodu, Zeno Bakare, Soji Ewiade Innocent, Laide Bakare, Peter Ijagbemi bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìtàgbé àkọlé ẹ̀ ní partner in crime subtitle in english ó ti jáde báyìí from the table of three able films àmì arena shopping complex bọ́lájì ọ̀ṣọ́dì lagos ó tún ti wà lórí youtube ẹ click yorùbá wood tv kẹ́ẹ̀rí náà wọ̀ titun partner in crime ó kọ́ ní rárá ó àwọn tó wọ ní ẹgbà bẹ́ẹ̀. the only way out òun náà ni gẹ́ẹ̀tì oníkópa nìyẹn wàá lọ pa. ṣe kò sí kò lójú ọkọ rẹ bí kò ṣe gbóyè. a ní ìwọ ìgbè gbogbo ohun tí mo sọ sí ìṣẹ̀dá rẹ lónìí ó mọ̀ ọ́ lára tipẹ́. láìpẹ́ yìí ẹ máa gbé ìró kẹ̀ọ̀ kẹ̀ọ̀ kẹ̀ọ̀ ìró ìmọ̀kọ́ èmi ni mò ń jáṣẹ́ sí lára. kẹ̀kẹ́ kẹ̀ọ̀ ni. tọ́tọ́ tọ́wẹ̀lẹ̀ yáyìn tí ẹ máa wọ̀ rí. dìde dìde dìde jókòó ọyá àwọn nìkan wá àṣẹ tèmi rèé o kó o sì gbọ́dọ̀ máa mú un ṣe tó o bá fẹ́ jẹ̀yàn dọ̀bálẹ̀ bó o bá wá fẹ́ jẹ̀yàn jókòó. letter of promotion ni sir abòsàn ah. mi ṣe tó yìí ló ń fẹ́ jẹnu ọwọ́ rẹ̀ ló máa gbà ló ń ṣe ní sébò ń ṣe fíbẹ̀ ní láìkì rẹ̀ tó ń ṣọ́ra ó lè fún gùsọ̀ oúnjẹ rẹ̀ ó lè pọ̀ ẹ́ dànù ó lè pọ̀ ẹ́ dànù o. ìyẹn pa àbùkù náà wà. ń lọ lójú àgbàrá báyìí ti lọ lójú àgbàrá báyìí sìlámà kì í bọ́ báyìí kò ní ìsinmi ò tí ì kí lọ. jọ sọ fún mi kí lẹ́sìn ìṣẹ̀lẹ̀ kan tó fi di pé òun sá fún un. àti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan náà dàbẹ́. lóde gan kí mo ṣe fọ tó fàdà lé mi káàkiri bí wọ́n ní tá a bá lé ní títí tá a bá bá ní ṣé là á padà lẹ́yìn ẹni. iṣẹ́ ti dán jàre. ìmọ́lẹ̀ ẹgbẹ́ ẹ̀yin náà ẹ wò ó ọ̀nìyàn wà ní ọ̀nà jíjìn wọ́n fi oògùn wọ́n fi fún dìbáàsì wálé ẹjọ́ èmi tí àwọn àjọ mi fìdí gbòdìgbà mi lọ́n fi àdìfíìsì ayé mi. tí bá tún gbọ́ ìgè. jọba kọra àìtàmájẹ tèmi o ẹ ti dọ̀rọ̀ irú mọ́ mi lójú mo ní máa ṣe jọ ń pin tẹ́lẹ̀ àbẹ́ ìta ẹ̀ náà ìbẹ́ bá ju owó lọ tó pé wàhálà gbogbo wa ni àjọ bàbá àṣejọ ń pin ni mákèrè báyìí máa fọwọ́ tilẹ̀ ìgbó ní mẹ́sì. panijẹ kó kúkú panijẹ bí yóò sì panijẹ kó má ṣe panijẹ àmọ́ kó yẹnu máa wúlú mọ́ o. gbòòrò ayé kó yẹnu máa wúlú mọ́ o àṣírí àṣírí yé. ta ló mọ di ẹ̀ta lórí ta mẹ́ta ẹ̀ta ẹ̀ta ǹtagbá ẹ̀rín wọ̀rọ̀kọ àrùn gbòdò. ẹ má di gbòdò ń rọ́ṣà ọ̀rọ̀ yìí o ta ló yé o ọ̀rọ̀ yìí o mo ní ta ló yé. ọlọ́run lè mọ gbogbo rẹ̀ ọlọ́run lè mọ gbogbo rẹ̀. mo ní ká fẹ́fẹ́fẹ́ kárí fúrọ́ adìyẹ. kárí kárí. mo ní kárí kárí fúrọ́ adìyẹ o àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ àóríyá mi gbà mí o àṣírí àṣírí ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ ó ń bẹ ní kọ̀kọ̀ ó ń bẹ àóríyá mi gbà mí o kí ni bẹ́ẹ̀ nígbó tí ń dùn mọ́ wúru. bí yóò parí kó kúkú bí yóò sì parí kó má.